من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعم حد تضل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غي ولا رشد وأمرك ساد في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رجل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في الحال في العالمين إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ومن أعرض عن ذكري فإن له معيشة دنكا ونحشره يوم القيامة عاما قال رب لما عشرتني عاما وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا ونسيتها وكذلك اليوم تنسى ومن يعش عن ذكر الرحمن نقيد له الشيطان فهو له قريب إخوة الإيمان الإخوة الأحباب السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ọba yìí tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní orí orí ọlọ́ńpọ̀ eléyìí tí a lè ká tán. bọ́yá látara dídá bó ṣe dá wa ni ó tó wá mọ́ àwọn tọ́lọ́ ń dá ní látinú ahsani takoye àgbékalẹ̀ tó àgbékalẹ̀ wa ló fi jù ọlọ́run ni ejò ti ń fi inú fà láàárọ̀ wẹ̀ńta àrẹ́sẹ̀ rẹ̀ ọlọ́run ẹ̀dọ̀ ọlọ́run ni ewúrẹ́ àgùntàn tọ́lọ́run mẹ́rẹ̀ẹ̀rin ọ̀pápọ̀ lélẹ̀ òfin rìn. Allah subhanahu wa kò sí ẹ̀dá tiwa bẹ́ẹ̀ ọ̀dà wa láwòrán tó fi dáa jù ọlọ́run adúpẹ́ fún ọ. Mọ́lá Mubarak àlùbáríkà yín ọlọ́run jẹ púpọ̀. Thank you.

lára wa lórí dídá tó dá ibi tọ́lọ́hun tún wá ní kí òjò ọ̀pá wá mọ́ yìí ti ṣe ní Islam kò sí oore tó tó gbogbo dáadáa pátá tí èèyàn rí láyé nínú Islam lè àti lè rí Islam yìí lọ́lọ́run wá kádàrá sí mi àtẹ̀yìn bẹ́nu rẹ̀ yìí. kò ní nǹkan ṣe pẹ̀lú bá a ṣe bíyàn bóyá ká sọ pé nítorí pé lágbájá àlùfáà ni bàbá ẹ̀ tàbáwọn òbí ẹ̀ mùsùlùmí ni òun ló fi ń jẹ́ mùsùlùmí arẹ́ni jẹ́ran rasul sallallahu alaihi wasallam tó sì kú sí kèfèrí arẹ́ni jọ́ máa nábì tó kú sí kèfèrí. ara ẹni tó jẹ́ ìyàwó ànábì ọlọ́run tó kú sí kèfèrí béèyàn bá wá bára rẹ nínú islam bímí àtẹ̀yìn ti bára wa yìí oríire tó tó láyé ọlọ́run fún ọ. lẹ́yìn wa àti àsàlátù fún aṣíwájú ẹ̀dá anábìwá muhammad wọlọ ẹ̀yin àsàlátù torí àsìkò àwọn tí wọ́n ní ìwọ dáadáa lórí wa pẹ̀lẹ́lẹ́ yìí tá à ń ṣe yìí tí wọ́n kọ́ wa tí wọ́n rè wá gba ọ̀nà àlùbáríkà débi tọ́lọ́hún kádàrá kábàrà wa ọlọ́hun àwọn tó ti bọ́ sí àlìkìyámà nù wọn bàjẹ́ anmi sama àti sheikh alwalid abdulbaki muhammad. ọlọ́run wa bẹ̀ ọ́ fún gbogbo wọn látòrí bàbá tí mo dárúkọ wọn ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run bá ní gẹ̀ wọn bá ní ṣàforíjì fún wọn bí nǹkan ọ̀bá yéèyàn tó ọ̀sẹ́ni kankan tí ẹnu wá gbà láti sọ wípé lámarí ọmọ ẹ̀ láti jẹ́ náà ọlọ́run. àyìn fìyàn sálìjánà ẹnìkan kápá kó fìyàn sálìjánà àfọba tó dálìjánà àfẹni tí ọba tó dálìjánà bá sọ fáwọn ànábì ẹ pé ọmọ àlìjánà ọ òun lẹnu wá lè gbà ká sọ pé lámọrin o ọmọ kíni ọmọ ni tí ọba wa jẹ yẹn a máa bẹ fún yẹn ni pé kọlọhùn kọba bí tẹrẹ ó tóbi tó tiwa. isi àwọn bàbá yìí tóbi lọ́dọ̀ wa débi wípé tá a bá fi sáárí tá a fẹ́ fi dájọ́ á pè wọ́n bẹ̀lá lìjẹ́ gbogbo tí èèyàn máa ṣe nínú ẹ̀sìn yìí èèyàn dá lo ìròrí ẹ̀ ẹ̀sìn wo èsẹ̀ sí pé mo rò ó mo rò ó ó mi lójú tiwa nìyẹn. ẹ̀sìn gbogbo ń tọ́ sọ ń tó ṣe ọgbọ́dọ̀ gbélé rí ìtọ́ka àtẹ̀rí ẹ̀sìn wa nìyẹn ẹ̀sìn tá a mọ lérí ìmọ̀ kìí ṣe lórí àkọ̀wé tá a ni Islam bí ọba pàtàkì ẹni àwọn tí wọ́n lọ́lọ́wọ́ òsì tí wọ́n jọ lọ́hùn yàn kí wọ́n lè mọ̀ pé sí ìmọ̀lẹ̀ sí wa yìí ẹ̀sìn àròjàre ni Ọlọ́run ní hatu in kuntum sadiqin ẹ̀yin tẹ́ ẹlẹ́mìí Ọlọ́run òsì yìí wá.

gbogbo ìyànjú tí èèyàn bá ń ṣe láyé tí ọba fi máa kún yọ padà rí wípé yọ sọnù àkọ́nú àwọn aṣíwájú wa tọ̀rọ̀rọ̀ àwọn tó ṣáájú lẹ́rọ̀ mi pé kí n wá sọ pẹ́ Sayyidina Ali ó ní al-jahlu dhanbun adhimun muhlikun laka bal wasilatun liwujudi al-kufri wan-naqab. kéèyàn máa tẹ̀mí nínú ẹ̀sìn yìí nínú àyìnbọn kan kọ́mọ nímọ̀ ń parẹ̀ onídàngbò ní àbí tí wọ́n bá ní ká lọ mú ẹ̀ṣẹ̀ tó tóbi jù wá láyé òun lẹ̀sìn tí èèyàn ń sìn tí ò ní mọ̀ pa ẹ̀ dàngbò ní àbí mo bẹ̀lẹ̀ yìí kí àwọn tí wọ́n ti sí àlùbáríkà yìí lára wa ẹ̀ṣẹ̀ tó tóbi nínú ẹ̀ màkà báyìí wà sí ìlàtọ̀ ìwùjú nílé kókòrò ojú ọ̀nà tí èèyàn lè gbà tí ó fi bára rẹ̀ ní kèfèrí orin tí èèyàn bá fẹ́ máa ṣẹ̀sìn yìí lórí ẹ̀ màkà wọn nàkọ̀ kó lè yé wa ara ń ta ara mi náà ni àṣetọ́ ó ń bi àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ léèrè níjọ́ kan onílé kéwù ṣètọ́nù onílé kéwù. ó sì máa ń káwọn ọmọ ẹ̀yẹ náà ní kéwú kódà oní slavos oní manhaj nínú àwọn ọ̀nà kéwú rẹ̀ nínú tí máa ń gbé kalẹ̀ fún wa gbogbo sẹ́tẹ̀ fẹ́ máa ṣe ń tẹ́ akọ̀yìn bíi tẹ́ ní wípé ádámùlíyà ẹ gbọ́dọ̀ kó súnsún tẹ́ ẹ bá léèyàn tẹ́ ẹ tí mu ẹ tọ́ba kú ni ẹ tó gbà wípé ẹni tá à ń lé yìí o àjẹ́ pé ọbọ̀ mọ́ wa lọ́wọ́ inú mọ́ni àjọ ẹ̀ náà ni itihaz kullu fursa gbogbo chance tẹ ẹ bá rí láyé o ní ẹ máa lò láti fi mú yàn wọ́n a máa lo chance tí wọ́n máa wò wípé mo fẹ́ ti lọ́hùn bó ṣe tọ́ bó ṣe yẹ èso a máa fẹ́ mú yàn lákàrẹ̀ ìkànnì àwọn àlùfáà wa Allah yarhamu bí ọba jẹ́ bàbá wa Ibn Qayyim. wọ́n ní tíra kan ọ̀fẹ́ ẹ̀jẹ̀ bíi fọ́lọ́mù méjì báyìí wọ́n pè ní Igasatul Lahfan min Makayidi Shaitan. nínú tíra yìí wọ́n ka àwọn ọ̀nà táṣetáni máa ti mú yàn nínú ọ̀nà tí wọ́n kà wọ́n ní nínú ẹ̀ ní kéèyàn sọ wípé bọ́fẹ́ ṣé kí ní ìsì bójúmu sọ bójúmu àwa lè wò tó kò bójúmu lọ́dọ̀ tiẹ̀ tó ọba ti ṣe o ti takò làlà lẹ́bi àṣetánì ti mọ̀ lọ́nà bẹ̀ nígbà tí wọ́n mọ mákòjúwe wá nínú àkójúwe tí wọ́n mú wá wọ́n nínú ẹ̀ ní kéèyàn fi bàtà kírun káfí bàtà kírun ẹni fún mọ́sẹ̀ wí yọ sáàdì bákan bákan nínú ọpọlọ wa súnà dẹ rọ̀ṣúlù ṣe ọ̀ṣọ́lẹ́nu ó ṣe ń ṣe jẹnba wípé ẹfẹ lomi inú wa yóò lè sọ pé ẹ ah, mi lè fi bàtà mi lè fi bàtà kírun àwọn ojú ọ̀nà táṣetáni tó máa ń gbà múyàn a máa gbà múyàn nínú tí wọ́n ń wò wípé òfin sílọ̀ gbogbo chance tí àṣetáni bá rí ni máa ń lò ọjọ́ kan lọ pẹ̀lú ìpadà síbi tí mo lọ ọ̀rọ̀ ìmà ìsáyìmọ̀ kan lè ṣe tí mo fi ń kí àwọn tí wọ́n ti ṣe ilé ìlara wa ni mo lọ ọlọ́njọ́ kan àṣetáni wá rí ògiri ilé tó fẹ́ wó ọwọ́ ń sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ilé tó fẹ́ wó yìí àgbègbè ẹ lọ gbégi wá ẹ lọ gbégi tó bá tóbi wá ẹ fi rán lẹ́yìn kọ́mọ́bà wó lulẹ̀ àwọn ọmọ ẹ̀yìn tó wá sọ fún ṣètáni pé nídò labẹ̀rẹ̀ fẹ́ wó àìsíṣẹ́ rí kí lọ́kàn á pẹ̀lú ní bọ́bá fún tẹ́lẹ̀ táwọn tí èta wà wọ́n bá pààyàn wọ́n sọ fún tìǹbà pé èṣù ló ṣe wọ́n pa wà láti pé ńgbà tó rógiri ilé tó ti yanu ọ̀rá lápà ọlọ́sùnú rẹ̀ àkújú owó gẹ kúkú pa wọ́n bí ọ̀já wa gan láti wó wọ́n pè èṣù ló sọ́tọ̀ níjọ́ la ti bẹ́ẹ̀rẹ́ àṣetánì ni ẹ lọ ọ̀rọ̀ nígbà ẹ bá rọ ògiri òtán tó dúró ẹ wá padà wá ara lé kí ó bẹ wá nìyẹn wọ́n rọ ògiri nígbà tí wọ́n rọ tán wọ́n wá bá ṣètò ṣàtọ́ nínú kí wọ́n kà lọ wọ́n wá yí lẹ́yìn ilé yẹn ọwọ́ adé kí wọ́n wu abẹ́ àlàpà tí wọ́n rọ̀ gbàtẹ́ wo wọ́n ní bàbá àgbàlagbà ábì ẹlẹ́sìn ọlọ́run ti ti lọ́wọ́ tí àlàpà yẹn bá wó òun ni ó wò pa á ṣètà ọ̀rọ̀ gá wọ́n nítorí ẹsẹ̀ fi rọ̀ lẹ́nu kọ́mọ́bà wò pa ọ̀nà kọ́mọ́bà wò pa nítorí pé àti lè àrímú kò sì tí ì fún sálàpà bá wó pa ó ti bọ́ màá ẹ má dàlá kò pa bọ́yọ̀ wọ̀ wọ́ bà bóyá ọwọ́ tẹ̀. ẹ̀kejì ni pé sálàpà bá wọ́n pa òun náà rí bó ti jẹ ṣùgbọ́n tó ń wábi tí ó ti rálì jẹ́ náà wọ́ọ́rọ́ ìpolísì ọ̀nà lèyàn gbà wà nìjẹ́ ọbẹ̀ wà nìjẹ́ náà wọ́ọ́rọ́ tọ́lá náà bí wọ́n sọ pé gbogbo ẹni tí àlàpà bá wọ́n pa wọ́n wọ́ ṣàhìn ó ti kúkú ṣàyíní ọwọ́ àwọn akú ṣàyíní di àlàpà ẹ̀mẹ́jì owó pa kọ́mọ́ bá kúkú ṣàyíní ṣẹ̀tọ́n gbogbo ọ̀nà bí wọ́n wá àyìmọ̀ká ọ̀pẹ èèyàn lọ bí kèfèrí ibẹ̀ ni mo ń lọ tí mo fi yà lọ́bẹ̀ ni wá káwọn ọmọ ogun rẹ̀ lọ ó ń bi wọ́n léèrè ẹni tó jẹ́ ábì gbogbo ọjọ́ ayé rẹ̀ ń sin lọ́hùn ṣùgbọ́n kò nímà ni àbẹ́ni tó nímà tó jẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn sọ pé ẹni tí gbogbo ọjọ́ yẹ sísí lọ́hùn tí wọ́n ti ẹ̀mí máa sísì olóore lọ. àṣetánì wa mú ọ lọ sọ́dọ̀ ábì ẹlẹ́sìn ọlọ́run ṣùgbọ́n kò ọwọ́ fi ẹ̀yìn hàn ayọ́lá ábì hal yaqdur rabbuk an yaj'ala ad wa ma ha fi wahida. ìbéèrè tí mo fẹ́ bí ọ ẹlẹ́sìn ọlọ́run ní béèrè o ó ní tọ́ba ọba rẹ tó ń sìn sọ́lágbára kó fi ayé gbogbo ohun tí ń bẹ́ẹ̀ sínú ẹ̀yìn kan oṣù tí mo mú lọ yìí sọ́lọ́ lè kó rẹ̀ àà wò pé ìwọ gan tó mú ẹyin lọ ọ̀rọ̀ pé ẹyin tó mú lọ yẹn ìwọ gan náà ni mo wo mo kàn ní bí náà ni kò gbà mí báṣì sáni ti fọwọ́ darí àwọn pé ẹ má pẹ́ mi tẹ́ ẹ dúró sí o kò sí tí ò lè tẹ́lẹ̀ ẹ tẹ̀lé mi tẹ́ ẹ gbọ́dọ̀ tó mú wá wọn láwọn gbọ́ wọn wá lọ́dọ̀ àlì òní mímà ìbéèrè àkọ́kọ́ náà ló fi ábìlù léèrè pé sọ́lọ́ ń lè fi ayé àti tí bẹ́ẹ̀ sínú ẹyin onímọ̀ ní náà ọlọ́run lè ṣe ó lè ṣe àṣetáni wa lo ìsarakùnrin tàkọ́kọ́ sọ ó lò ó pé ẹ̀yin gan àbá. sí ẹ̀yìn igba yìí nígbà yẹn lọ́lọ́run lè kó ayé àti ti bẹ́ẹ̀ ó ní sọ́fọ́ ọmọ pé tó o bí mi kèé sèmi ló kí n ṣe ẹni tó o ní kó ṣe ni Allah iṣẹ́ tiẹ̀ ò mú wàhálà lọ fún ibi tí rẹ ibi tá a bára wa lónìí tá à ń pè láyé bóò bóyá kò tó lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ọwọ́ sọ ọmọ yẹn pé èyí ti ń sin lọ́hùn tí ò ní mà àyìmọ̀kan máa lọ bí kèfèrí gbólóhùn rẹ̀ tó sọ yẹ kọ́lọ́hùn ò lè ṣe nǹkan bí ń lọ́hùn Ọlọ́hùn lè gbà ṣe tọ́lá ìmọ̀kan rẹ̀ ti sọ́ di kíni ó ti di iṣẹ́ wa tí wọ́n ṣe nítorí wọ́n lè yóò yọ wá kúrò níbi táàtì báyọ̀ ọlọ́run pàdé táàtì máa ru wọra wa bí ẹni sí ọlọ́run. ìmọ̀ yìí ṣe pàtàkì nílé ayé ọmọnìyàn ọlọ́run ṣe pàtàkì ẹ̀ báà bá pàtàkì ìmọ̀ báàbá ẹ gbogbo ohun tí bá pa káfẹ́ tí ò ife si ife ka ń bẹ ife awi ń bẹ kọmọ òun ọsà pẹran ọlọlẹ gbọ́dọ̀ jẹ ọlọni má jẹ nítorí pé kíni alẹ yìí má kò ní mà bá a ṣe ń pa ẹ wá wọlé subhanahu wa ta'ala Ọlọ́run ní ni ajá yín ẹ kọ́ lẹ́kọ̀ọ́ ajá wà àkàdá làyà kùlùmínà nínú tá a fi máa mọ̀ pé ajálẹ́kọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam òun ni wípé tólówó rẹ̀ bá jágbe mọ́ pé lọ́mú tóníkọ́lọ́ mẹ́rin yóò parí yóò lọ pa ẹran yẹn tọ́ba pa tọ́jẹ́wọ́ ọlọ́pàá fún láyà kùlùmínà ajá ò ní jẹ́ bẹ́ẹ̀ tí ó fi gbé dọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní gbogbo ajá tẹ ẹ bá wá kọ́lẹ́kọ̀ọ́ báyìí tó nímọ̀ ọlọ́run ní ẹran tó pa wá sábìlá ẹja kò èmi ọlọ́run sí ẹ̀jẹ̀ ọlọ́run ní ká jẹ torí kíni torí wípé ní kíni. títóbi ìmọ̀ yìí ọmọ ń fi àfihàn títóbi ọmọnìyàn eléyìí ló sọ gbogbo àwọn tí wọ́n ti sí àlùbáríkà yìí lára wa ló sọ wọ́n dẹni títóbi àbí ọlọ́run nínú àánú ẹ̀ ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn àwọn tó ṣẹ́kù láyé tí wọ́n tún jẹ́ àlùfáà wa ọlọ́run bá ní máa kíyèsí wọn gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí a wá jẹ́ akẹ́kọ̀ọ́ pápá láyé tí a wà yìí àyè tá a ti ń kẹ́kọ̀ọ́ mà ní ọlọ́run mọ́sálá ìsìnpáyà mà fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run àti tóbi ọlọ́run mú kí gbogbo àwọn bàbá wa tí wọ́n fi jókòó ìṣe àpọ́nlé Al-Qur'an iṣẹ́ náà ni à ń ṣe yìí àbí ọlọ́run gbà lọ́wọ́ wa mo kí gbogbo ẹ̀wà náà lápapọ̀ nítorí ọ̀rọ̀ àwọn tó ṣáájú lára mi mẹ́ta náà sì pín sí àwọn tó ṣáájú nínú iṣẹ́ gbogbo ẹni tí ó ṣiṣẹ́ láyé mẹ́ta ni ìyẹn a máa ṣiṣẹ́ rẹpẹtẹ jọ́ mi tí jèrè rẹpẹtẹ ìyá sì èèyàn máa ń ṣiṣẹ́ ń jọ míì tí ó pọ̀ rẹpẹtẹ tí ò ní jèrè kankan ọlọ́mọtò wa mẹlẹ́kejì àti ọlọ́mọtò wa mẹlẹ́kẹta ọba tẹlẹ́kejì náà ló fún wa torí sẹ́ wọn lè pọ̀ tó táwọn tọ́lá tó tọ̀lẹ̀ àwọn tó ṣáájú èèyàn máa ṣiṣẹ́ rẹpẹtẹ tí ò ní jèrè kankan mo máa fi hadithi rasulu kan tó ní àdàbí ní sẹ mẹni ọsọ dìjú tó tòsí jù tálákùtà tí ò ní kankan lóyún àwọn sàábélà àmà alimufili sofin náà máa láàdìrà amaláwo wàlẹ àmàtà ẹni tí ò lówó lọ tí ò ní kan gbádùn òní tálákùtà nù wa olówó lọ òní kankan láyé ànábì ní òye yìí ìnnàlí mufili sami ni umati tálákùtà nù jọ mi olùsínú àlùhùmà yìí. يأتي يوم القيامة بالصلاة والزكاة والصيام ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته حتى إذا فنيت حسناته أخذ من خطاياه فطرح عليه ثم طرح في النار yàtọ̀ bí láà anábì lẹ́ni tó tó sì jù nínú ọmọ lẹ́yìn mi òun lẹ́nìkan tí ó dèjú àlìkìyàmà yóò ṣiṣẹ́ rẹpẹtẹ ìsọláàtì yóò rù ládàá àrùndínlẹ̀ gàgàgàn wọ̀síyà yóò rù ládàá wẹ̀dẹ́ wọ̀sàkà yóò rù ládàá sàkádé títí olórí ṣùgbọ́n bí sẹ́ ń rù dáadáa dé náà ni wọ́n máa rù ẹsẹ̀ dé yíyà tí kọ́ni ṣàtàmà hàdà ó ti kú ẹnìkan lẹ́yìn wàkọ́dà fàhádà ó ti gbàgbé sọ sí ìyàn rí láyé ìtọ́jú rẹ̀ ò tó ìdí ọ̀mà ó lè pẹ́ bí àbírù dídìre bíjà bí agbádá rẹ̀ ṣe wádìí tó gbogbo wa lọ́dún fẹ́ẹ́ fi rágbádá sí. ó lè pẹ́ lágbájá àti lágbájá tá a rí tí wọ́n jọ dúró pọ̀ ọlọ́lọ́mọ jẹ́ ti fi ra wọn sí. ó ti gbàgbé sọ sí ìyàn rí láyé wọ́sàfà kájà mahada ó ti da èdè èèyàn rẹ̀ èdè èèyàn sílẹ̀ rí láyé yóò ru àwọn ẹ̀sẹ̀ yìí dé wọ́n wàá máa fún kálukú nínú sí olóore rẹ̀ gbogbo ládàá tó gbé yẹn wọ́n máa bù tí wọ́n fi bù tán ẹ̀sìn ó tún kù wọ́n wàá máa bù nínú ẹ̀sẹ̀ tàwọn òfin nígbà tí òde ládàá nílẹ̀ mọ́ déédéé ẹ̀sẹ̀ tó sẹ̀ ẹ́ ó tọ̀ àwọn àbùnú ẹ̀sẹ̀ tó nítọ̀ wọ́n tó bá fi kún ẹ̀sẹ̀

lọ́lọ́lẹ̀ kadara tí wọ́n jẹ èrè tó ṣe kí ni ó sì kéńké kéńkéle tó jẹ́ sí wípé èrè tí ó jẹ èrè tọ́pọ̀ ni fi níyà wọ ikhlasil amal nítorí pọ́nà táwọn ń gbà wá sọ̀rọ̀ mi àtẹ̀yìn gbà lónìí gbogbo lónìí torí kí wọ́n lè yá torí kí wọ́n lè kíá torí kí wọ́n lè pè wá ní nǹkan òun la fi ń ṣe kí n ṣe torí ìtọ́lọ́ àwọn tànà àwọn máa ń fi ìkíláàsù níyà àníyàn tó mọ́ tọ́jú pé gbogbo tí wọ́n máa ṣe ọlọ́run subhanahu wa ta'ala ni wọ́n máa ṣe a lè wò wọ́n lágbàrin bíi náà bí tẹ́ bí tẹ́ èèyàn ọ̀bá pọ̀ táníyàn rẹ̀ bá dáa pẹ̀lú sẹ́yẹ èèyàn máa jèrè tó pọ̀ nílé rẹ̀. rasúlù karim sallallahu alayhi wa sallam ó jókòó ń jọkàn àwọn sàhábà náà jókòó tì í anábì kan ori sọ̀kan kan tí ń bọ̀ lórí ogun ẹsẹ̀ bọ̀ anábì wa ń sọ fáwọn ka anna dhaka ar-rajul yẹtẹ́jú nahwana ọkùnrin tá à ń wò lọ́ọ̀kan tí ń bọ̀ yìí bí ìgbà pọ̀dọ̀ àǹsàbẹ yòókù náà níbẹ̀ ni ọ̀nà ọ̀dọ́ wa ní ọ̀kẹ́kẹ́ ọ̀dọ́ rẹ̀ ànábì níbọ̀ ànábì dìde nínú àdámà rẹ̀ náà pé gbogbo ohun ba n ba bá bọ̀ orí ni ọba wa. arákùnrin yìí dé ànábì ń bilé rẹ̀ mi ní àyìnà wẹ̀yìlá àyìnà ti lọ ni ilà rasulillahi sallallahu alayhi wa sallam èmi tó rí gbogbo dúkìá tí mo ní mo filẹ̀ ẹ̀kíláàsì ni o owó èyí àwọn lọ́wọ́ bí máa ń dí àtẹ̀yìn lónìí tí máa wa lọ́wọ́ ara kì í di àwọn lọ́wọ́ ó di àwa lọ́wọ́ lónìí dàbí kò sí tí lè lójú ọ̀nà wọ́n bá a bá mọ gbogbo ẹ ẹja sọ̀rọ̀ ìjìlá sí àwa sọ di ayọ̀ lónìí táwọn kọ agbádá kiri fún kó bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ kìí ṣe pẹ̀lú dùnú lọ́bẹ̀rẹ̀ onírànà ìgbógun ti ní bí onírànà ọ̀nà bíi méje ní ẹ fi gbógun ti sẹ́ta àfin ọ̀rọ̀ sùn kí kíkìlá tó wọ̀ ibẹ̀ yẹ kọ́ lára mi mo yà á bẹ̀ ni àwọn èèyàn wọ̀nyí àwọn fi tọkàntọkàn gbẹ̀sìn kódà ẹni títẹ̀ rẹ̀ ọ̀pọ̀ bí ẹni tá a sọ̀rọ̀ kàtàn rẹ̀ yìí èrè tọ́pọ̀ ni wọ́n sì yẹ. ó fẹ́ pé gbogbo ìgbà tèmi àtẹ̀yìn náà bá lè dàbí tàwọn tàná tọ́jẹ́ pé tọkàntọkàn la fi ń ṣe ń tá à ń ṣe tí èyí ṣe torí àwọn nǹkan kan tí wọ́n lè rémi náà mọ́ wọn kí wọ́n lè mọ̀ pé mọ̀ bá ìjọ ṣe. bẹ́ẹ̀ mi náà bá darapọ̀ mọ́ wọn bóyá tó jẹ́ bá tán alẹ́ rí nǹkan gbà onírànà àníyàn ilẹ̀ lómi ń gbà ṣe gbogbo tá a bá fẹ́ máa ṣe wọ́n máa jẹ́ torí tọ́lọ́ arákùnrin sọ fún rasul ó ní mo fi owó mi lẹ̀ owó tiwọn ìdí wọn lọ níbi ẹ̀sìn ọmọ ẹnu ẹni tí ń tà ti rà irun ò lè tóbi lọ́dọ̀ wa tó ta fẹ́ tà àti ta fẹ́ rà lásìkò tá ń tà tá ń rà tóbi lọ́dọ̀ wa ọdọdọ ẹnì kọ̀ọ̀kan wa tá a wà nípò àwọn èyí fi tọlọ́wọ́ àyí pàtàkì ẹ̀ bíi kẹtọ́mọ́níyàn ẹni tó ga jù ní rọ̀kì tí ń wò wá lórí sáàsẹ̀ òǹlọ́lọ́hún tí ó tún fún ọ ní ẹ̀san tàbí jìyà lórí ntọ́ pàtàkì tó ń ṣe yìí gangan tí ọ̀jọ̀ lè sí lọ́hùn ọba rẹ̀ gan yóò tún ṣèdájọ́ ẹ̀ lórí ẹ̀ lẹ́yìn wípé òun wà wọn ọ̀gá ìgbọ́dọ̀ fi sẹ́lẹ̀ lásìkò yìí sọ̀rọ̀ gà ómìnú owó ọba ọ̀gá àgbà tọ́jẹ́ pọ̀ ńlọ lásìkò yẹn tọ́ba bínú ìbínú ẹ lè ka ọ̀gá tó ń wú sálúkàkà kọ́kàwọ́ náà kó tún kẹlòmí àyíwò yẹn àjọ àwọn tànà àwọn tànà àwọn sọ ìrún bíi nǹkan sinmi nínú ilé ayé ìsinmi ni fáwọn. ṣùgbọ́n lónìí àwa ò bí wọn àárí bí wọn owó ìdí àwọn lọ́wọ́ ẹlòmíì àtàlọ́ ni àsìkò tí wọ́n bá ní wọ́n fún kírun gan lè rò mọ́ tọ́ ọ bá jẹ́ pé àtàárà lọ pàtàkì tàbí tó gbé dání lọ pàtàkì ọlọ́run sì sílẹ̀ kó sẹ́fọ̀ òbí ọlọ́run ọ̀sà wa máa ṣe ọlọ́run lè sílẹ̀ ọlọ́run. ìtọ́ ń wá nítorí pé ọbẹ̀ lóko ọbẹ̀ dépò wọ́n lè kó ọlọ́dà ọwọ́ fi ń di tọ́lọ́n lọ ọlọ́run lè mọ̀kẹ́ni ti dúnìyà akbar hami anábì ní gbogbo ẹni tó bá jẹ́ pélé ayé ló tóbi lórí ẹ̀mí ẹ̀ lọ́ba bàrà ọlọ́run ó sàdéwò mẹ́ta fún. lọ́wọ́ amúra àkọ́kọ́ nù lọ́lọ́run waja'ala al-faqra bayna aynayhi ànábì lọ́lọ́wọ́n wà fi òsì sí lójú gbogbo bàtẹ́ bá ń rí lẹ́mọ̀ mọ̀ pé eléyà ah, iṣẹ́ kan láti jọ sí mo ní kówó sí torí pé ayé yẹn ló ṣe kí ni òun lọ pàtàkì lórí ẹ̀mí ẹ̀ ẹ̀ ní rí ọ̀rọ̀ ànábì lọ́lọ́wọ́ fi òsì sójú ẹ̀ wala ya'tihi mina dunya illa ma kutiba la ayé tí wọ́n wá yẹn gan ọwọ́ rẹ̀ ò lè tẹ̀ kankan bẹ̀ àti tá a bá kọ̀ níta a bá kọ̀ fún òní ọmọ jẹ tiẹ̀ ẹ̀kejì torí pé fáńtì bá kò là ànábì fi sọ̀rọ̀ yẹn tọmọrí tiye ànábì ni wa man kanat la akhiratu akbar hammi tí ń wá tọ́fẹ́ kọ́wọ́ wọ́n bá arábìnrin mẹ́ta náà lọ́lọ́wọ́ ó ṣe fún un jama alọ́wù ṣàmùlà jama alọ́wù ṣàmùlà gbogbo ọ̀ràn rẹ̀ tí ọba máa dààmú ká ọlọ́wọ́ bá kó jọ yóò kó gbogbo ọ̀rẹ́ ẹ̀jọ́ fún ká dààmú tí bùkátà rẹ̀ máa bíyà jama alọ́wù ṣàmùlà wàjá àlàlẹ̀ rìnnà bẹ́ẹ̀ ní àìní ọlọ́wọ́ wa fi ọ̀rọ̀ sí lójú. tẹ́ bá ń rí ẹ máa fa àwọn ìgbádùn kò sí lówó lọ kò ní ṣùgbọ́n máa ń rí ọ̀rọ̀ ní kíni lójú ẹ̀ ọlọ́run ó kọ̀rọ̀ sí lójú torí pé òun bọ̀ ọ̀gbẹ́ ọ̀ràn rẹ̀ lérí ayé àlìkíámà ló ṣe kíni ọ̀wà òun ò ní dààmú lórí tí ó fi láyé yóò máa fi mú ayé gbolẹ̀ fún yóò fi mú ayé gbolẹ̀ fún ìṣiṣẹ àwọn tàná nìyẹn ridwanu Allahi ta'ala alayhi tàbí yìí ni mo fi owó mi lẹ̀ mo fi àwọn ọmọ mi lẹ̀ mo fi ẹbí mi lẹ̀ òjíṣẹ́ Ọlọ́run sí alọlọrun méjì ni mò ń wá mo fẹ́ gba ìsìlámù lọ́wọ́ ẹ gbogbo dáadáa ló pẹ bẹbẹ kálukú wa ìjẹlá àjàǹfààní rẹ̀ abẹ́kẹ́ wa bùkátà sí kásẹ̀sẹ̀ dààmú gbogbo àwọn tọ́mọ̀ mẹlẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ wa sáàsì gbìyànjú rẹ̀ àjà wọn tàná ní ìmọ̀tẹ́mi àtẹ̀yìn táwọn fẹsẹ̀ ń dá kiri sí àmú àwọn ti tàná sọ́lọ́mù sọ́ọ̀lẹ̀ nítorí wọn lọ ta'ala alayhi àwọn a máa ń gba ìlọ́gbà ìmọ̀ ẹ̀sìn wọ́n máa ń gba fẹ́ fúnra wọn ara wọn tó jẹ́ pàwọn méjì ni lẹ́jọ́ fúnra wọn afẹ́ nímọ̀ ìlọ́dọ̀rọ̀ sùn àtìlọ́nà tá gbàgbọ́ àfẹjẹ ìkan náà sí wàhálà jẹmi ọmọ jókòó ti sọọbù nígbà tá yìí ìwọ lọ máa gbọ́ kéwù lọ máa kéwù tọ ọba dé tọ ọba ké wà máa pé owó tá a bá pa kájọ máa pè àwọn tàdá tẹ̀ ń bíbí léèrè ọ̀rọ̀ wọn nù sálàmù sàlẹ̀ ìdíwà nù láàlẹ́ yìí wọ́n sì ṣe bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé ṣètọ́nù máa ń a máa bọ́ sí ìyẹn nú ẹ̀mí èso wa bọ́ sínú ọkàn ẹni tí ń jókòó ti sọ́ọ̀bù ìyẹn wò wípé irú àbùkù wo láti àtẹlẹ àsùkútọ mi èmi ọmọ jókòó ọmọ tajà tábà pawó tán èyí tó nǹkan lọlé kí lọkàn jókòó tó lọ gbọ́ kí ló dé àtòjọ pín èrè bákan náà. àwọn tó wá dá àwọn èyí tó dá kan sí lẹ́yìn ìlú àdébí tẹ gbogbo wa làbá ní mufti gbogbo wa ní mufti nìyí. ọgbọ́n ọpọlọ orí wà làwọn fi ń ti ẹ̀sìn lọ láì béèrè ahlẹ̀ díkìr la lọ ó fẹ́ pé kéèyàn ọmọ mà ni ọlọ́run wa ní tó ibi ọba bára rẹ ni wípé èso ní èmi ọlọ́run ni wípé má máa dá nǹkan kan ṣe fún rẹ mọ́ tó ní pé fásitì mo fẹ́ ṣe yìí o kílẹ̀ sí wí lórí ẹ̀ mo fẹ́ ṣe lé kílẹ̀ sí sọ wà lórí ẹ̀. ó tún gbọ́dọ̀ sọ wípé wọ́n sọ kan lánàá ọkẹ́ àtúnlẹ̀ ìpínlẹ̀ náà jọlé jọra àwọn ìdájọ́ ilé náà rè ètò òdì mọ náà ó tún lọ béèrè ẹ̀ máa béèrè ìtẹ́ mà. sàhábà yìí ti yanjú ọ̀rọ̀ rẹ̀ torí àsìkò olóhùn fẹ́ gbà sílámù rasulu karim sallallahu alayhi wa sallam onírẹ̀ rasul dúnlẹ̀ ní alẹ́ islam torí islam ni mo fi wá onímọ̀ wá gbà lọ́wọ́ rẹ̀ túwé islam fún mi anabi ní alẹ́ islam atashada an la ilaha illallah wa anna muhammad rasulullah wa tuqima as-salah wa tu'ti az-zakah wa tasuma ramadan wa tahujja al-bayt anabi ka òkú islam mara rẹ̀ ọkà fún ó ní islam kí n tó kó mẹ ẹlòmíín náà lè máa wò pé ahán ọlọ òpó islam márùn lánàá bí kà fún ó wá sínú wàhálà àwọn àbá àgbọn tó ń kó ọba sílé ọdọ má sílé ọ̀ràn ya ni soríjọ ọba fẹ́ kọ́lé ọba fẹ́ kọ́lé wàásọ fáwọn bíríkìlà pé ilé mi tí mo gbé o ẹ bá ń ṣe pílà márùn tàbí mẹ́rẹ̀ẹ̀rin ní ojúlé o tí wọ́n bá bọ̀ ṣé tán wá pa àwọn èèyàn pé wọ́n wá bọ̀ ọ̀fẹ́ sílé o ó kọ́ kankan ju bílà náà ló fi lélẹ̀ o ọwọ́ apá àwọn èèyàn pé òní ni mo fẹ́ sílé mi ó rí wípé apá ẹ̀wèrè ni wọ́n sà ló ń tẹ̀lé wọ́n tàpá ẹ̀wèrè lé lórí pé àsárá ara lé yín àsárá rẹ̀ ọ̀yá ẹ̀ sì sọ fún wa pílà ló fi lélẹ̀ tó ní àwọn abó sílé gbogbo bírí kò lọ kò lógiri kò kánlé kò sí ìkẹ́kẹ́ gbogbo tí wọ́n tún wí fún ọ yẹn para ìsìlámù ni ó ń lò kiri ẹ̀. òun ní kíní gbogbo táwa náà máa fi sílé tá a bá fi sí ilé òpé bẹ́ẹ̀ lẹ̀sìn wa náà kò pé. bí rọ́sọ́lù ṣe sọ fárákùnrin yìí tán wípé ìsìláàmù òun lórí gun wàhálà rú yìí ẹlẹ́kẹ̀jì yìí tó bẹ́ẹ̀ ni pé ànábì tún sọ fún wa pé kẹ́lìmù nasa bí kọ́tìrì òkú lìhìn àtòrídùnà ọmọ àyù kẹ́sìbù lọ́ha ànábì ni mo gbà tó o bá tó fẹ́ máa ṣe wá àti fún yàn bódi wọn làákàrí ẹni tó ń bá sọ̀rọ̀ bá ṣe bẹ́ẹ̀ ni ṣe máa bá wọn ṣe kí ni sọ̀rọ̀ má jẹ́ kí wọ́n pe ọlọ́wọ́ rẹ̀ nírọ̀ ẹni tó ẹsẹ̀ dé tó ló fẹ́ gbà ṣé gbogbo yòókù láàmú ọkùnrin náà nìjọ tó dé nígbà bá wí ètò jọ orígun fún tán nígbà bá gbà yẹn látò wá máa bá fi yòókù fún pé náà tún lélẹ́yìí o ara náà nítorí o sì wí fún mi yìí ńlọ máa ṣe ọkùnrin yí padà yóò máa lọ ọ̀sàkọ̀tà àlà àmàtì ẹsìn rẹ̀ tó kù ọ̀tá orí lọ́ba lọlẹ̀ anábìdẹ ẹ̀sùnmà ẹ̀sùnmà ẹ̀sùnmà ẹ̀sùnmà ọmọ ìyá yín tó ti gbọ́ kílà anábì ẹ̀sùnmà ọmọ ìyá yín ẹni tó ẹsẹ̀ gbà fún wọn ṣe Islam lu o kò tí ì kí wọn ò kè o ẹni tẹ ẹjọ ń kírun tẹ ẹjọ ń dojú kọ kíbúlà kan náà sàn àpò tí pé ń kébè nítorí pé ó fi síbi jẹun. ó ti kébè nítorí pé ń lo síbi tí ọmọ fọwọ́ jẹ olóòtú ti kébè rí nítorí wípé onílé kí ó ṣe wòlímọ̀ ó wà ká ó ti di kébè rí ẹni tí ò tí kírun tí ò tí gbàgbẹ́ kèsè kankan ànábì sọ fún àṣà abẹ́gbẹ́ ẹ̀sùn ọmọ ìyá wọn. ẹ̀sìn wa nù. wọ́n súnmọ́ àdébí nígbà tí wọ́n gbé jókòó wọ́n sọ fún anábì wípé kọ́ni kóbi dọ̀ àlè ọlọ́run ti gbẹ̀mí ẹ̀. anábì náà súnmọ́ ó súnmọ́ anábì wojú wojú ni o ó ṣe pàtàkì nínú wa anabi àwọn sọ abẹ́wò rí kankan wọn anabi wílé rẹ àwọn ọmọ anabi lẹrẹ pé kí ló dé yà Rasulullah àdìsọ gbójú kúrò lọ́dọ̀ arákùnrin yẹn ẹ anabi ní ojú tí mo gbé kú yẹn mo gbójú lọ Jibrilu ní fún mi níro tí mo béèrè lórí tí mo rí àwọn ọmọ anabi lẹrẹ pé kí ló rí ó ní wíwò tí mo wọ arákùnrin yẹn mo rí lọ́dọ̀ rẹ̀ tí ẹ dúró ti malaka amaleka méjì àwọn méjèèjì mú samaratan min simaril janna wọ́n mú èso àlìjánà lọ wọ́n wá ń fún arákùnrin yẹn jẹ láì sí ìfẹ́ wọ́n fún ní èso àlìjánà jẹ látàyé onímọ̀ wa béèrè pé àá iṣẹ́ ìwo wa lárákùnrin iṣẹ́ tó tóbi tó báyìí wọ́n wá ń sọ fún mi wípé kíkú ò tó kú pẹ̀lá níyàn pọ̀hùn sáà lọ gba Islam tó gbé kú ebi lọ́pàá dọ́dọ̀ rẹ̀ gbogbo tó ní ló fi lẹ̀ pọ̀hùn sáà lọ gbà fún ànábì ọlọ́run wá pa àwọn aláṣẹ wípé kò gbọ́dọ̀ máa bọ̀ sọ́dọ̀ òun ọlọ́run lẹ́ni tẹ́bi ipa ẹ lọ mú èso àlìjánná ẹ fún jẹ látàyè iṣẹ́ kékeré nù ẹjá wa náà lánìyàn tó dáa bí irú táwọn èèyàn wọ̀nyí bóbi yẹ kí wá fún iṣẹ́ tí à ń ṣe tá a fi jókòó yìí tá a jó yìí ọlọ́mọṣáláì gbalẹ̀ sí fún wa kí n tó bọ́ síbi ìtànkà àbí méjì nínú àwọn tí wọ́n ṣáájú wa tá a fẹ́ máa wò ìbéèrè kan máa ń gbére ẹ wá pé limaza alimanihaju asalafi bidà kí ló dé sẹ́kù gbogbo ọgbà wa mùsùlùmí àwọn náà ti ẹ̀rọ wípé aláwọn àbá káwọn náà ti ẹ̀ lọ́jọ́ kò wọ́n kọ́ńfẹ́rẹ́nsì ọ̀wà láti ẹ̀ tó wọ ẹ̀ sí wáyé èwo ló yẹ ká tẹ̀tún máa ṣe lọ èwo ló yẹ ká pàtì kápó ti bá tàwọn tí tó ti kọjá kí ló dé pẹ́pẹ́ gbogbo tẹ́sí wa yìí máa ń pè wá lọ síbẹ̀ ni ìkọ́sí àwọn tó tó ti lọ. wọn ò gbà fáwọn àdìsí yìí pé àwa náà àti ẹ̀sìn làkàrẹ̀ ìyàbá àlẹ́. ẹ̀sìn tiwa kìí ṣẹ̀sìn àbámọ́dá. èsì ẹ̀sìn ìfọgbọ́njà ọgbọ́n ẹ̀sìn tó ní ọba tó fẹ̀sìn wa náà lọ sọ́dọ̀ ran yẹn fún wa kọjá àwọn tó ṣáájú wa yẹn kò la gbọ́dọ̀ máa tẹ̀lé ẹ̀rí ẹ̀ pọ̀ náà Al-Qur'an ayọ̀lẹ̀ gbà ó ń sọ fún a'udhu billahi minash shaitani rajim ọlọ́ni was-sabiquna al-awwalun àwọn ẹni tó ti ṣáájú lọ tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ àwọn tó ṣáájú tí wọ́n jẹ́ kíni tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ minal muhajirin wal ansar nínú àwọn tó jẹ́ àwọn tó ṣe hijira kúrò ní Mẹ́kà lọ Mádínà àtàwọn ansar àtàwọn tó gba àwọn tó kúrò ní Mẹ́kà tí wọ́n gbà wọ́n láàyè ní Madina ọlọ́ni walladhina taba'uuhum bi ihsan walladhina taba'uuhum bi ihsan ọlọ́nfẹ́ ọlọ́nfẹ́ ọfẹ́ sọ ìfọkànbalẹ̀ kan ọlọ́run wa ń sọ àwọn tí ó ṣe fún ọlọ́run láwọn tá a ṣe fún làwọn asáàbì fún mẹ́lẹ̀ àwọn àwọn tí wọ́n ti lọ tí wọ́n ṣe ẹ̀sìn yìí tọkàntọkàn nínú àwọn muhajirin àtàwọn asọ ọlọ́wọ́ wa jága yọ̀ tán nígbà tọ́lọ́wọ́ gbàgà kalẹ̀ kò sọ pé àwọn tí wọ́n tún tẹ́sí ṣe ní ìsìn ìtòwí ni wàlàdínà tàbàwùhù àtàwọn tí wọ́n tún fẹ̀sìn tiwọn náà kọ́ sí ẹ̀sìn tàwọn tó ṣáájú bí ẹ̀sà lórí dáadáa kí ọlọ́run ló wọ́n ṣe fún wa ọlọ́run rọ́dí aláwọ̀ ànàmù àwọn làwọn ọlọ́run ọ̀yọ́nu sí àpèkínní kan ní mafhumul mukhalafa nínú ṣẹ̀ríà òun ni àwọn làwọn ọlọ́run ọ̀yọ́nu sí káwá yí lókìtì ó túmọ̀ sí pé ẹni tí bá ń ṣẹ̀sìn ẹ̀ tí ò fi kọ́ ṣe àwọn títànà ọlọ́run ò ní yọ́nú sí òun ni wọ́n pè ní mafhumul mukhalafa ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wájú tíntìn torí pa nínú àwọn míì tí wọ́n máa ń sọ pé kò sínú tá a fi ń wọn òfin ṣùgbọ́n nínú ẹ̀kọ́ òfin ẹ̀sìn táwọn àlùfáà wa tí wọ́n fi kọ́ à ọjọ́ yíya pé ara tá a fi máa ń wọn òfin ẹ̀sìn ní mọ̀fúnmù mọ̀kálàfà ń padà mẹ́rin tọ́jọ́ wa fún wa tí mo bá débi ọ̀rọ̀ míì tuntun jọ. ọlọ́run lémi ọlọ́run yín yọ sí wọn wọ̀rọ̀ tó wá ni o ìyọ́nú èmi ọlọ́run náà tí mo bá ṣe fún wa àwọn náà yọ́nú sí tí mo ṣe ọlọ́run ní kí ni yọ́nú náà wà á dàlá wọn jannatin tajri tahtaha al-anha ọlọ́run láti janna ni láti fún ó fẹ́ gbogbo ẹ tó bá ṣẹ̀sìn yìí tí òfin kọ́sẹ̀ tàwọn tànà ọwọ́ rò lè tàlí janna tauba chapter ten kọ́ni verse one hundred níbo míì. Allah subhanahu wa ta'ala ó al-Imran chapter 3 verse 10 Allah ní kuntum khayra ummati kuntum khayra ummati ukhrijat lina ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar wa tu'minuna billah Allah ní kuntum khayra ummatin. khairu umma àwọn tọ́lọ́hún dojú kọjọ́ náà kì wa, sàwá kì àwọn tó dojú kọjọ́ náà làwọn sàhábà bọ́tà ẹ̀jẹ̀ wípé mímọ̀ kú àwa ti ẹ̀ torí pa ti fìṣẹ́ sí iwájọ́ àwọn sàhábà ọlọ́run lẹ́yìn kan tá a gbé dìde fáwọn èèyàn ẹ máa fi dáadáa fáwọn èèyàn ẹ àwọn ó mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ máa tẹ̀sìn yìí tóun náà fẹ́ fi dẹni tó lóore yóò fi kọ́sì ẹ̀ dọ àwọn tọ́lọ́mù lójú kan jọ́ kìnìún àná wípé ilẹ̀ lóore jù nínú ìjọ tí sàwọn sálà àsálẹ̀. ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa. ẹlọ́wọ́ Lukman suratu Lukman aya 15 rẹ̀ ọlọ́run ní wattabi wattabi sabila anaba máa tẹ̀lé máa tẹ̀lé ojú ọ̀nà tí ó máa tẹ̀lé ní sabila ojú ọ̀nà àwọn èèyàn kan tó jẹ́ pé anaba ilayhi tó jẹ́ gbogbo ọ̀ràn wọn ọ̀dọ̀ ìbí

seventeen sí eighteen ọlọ́ni subhanahu wa ta'ala nígbà tí ó sábà pé tó ní ọlọ́run ní tẹ̀lé ojú ọ̀nà àwọn tí wọ́n kó gbogbo wọn sí àwọn ọlọ́run ẹ wá lọ́dún túmọ̀ ní àyà sí eighteen ọlọ́run nígbà tí ó ròyìn àwọn sàhábà sàhábà ridwanullahi ta'ala alayhim ọlọ́run ní wàlàbí náà ọlọ́run láwọn sàábì ìlàwọn àwọn sàábì rẹ̀ ànábì àwọn làwọn ẹni tó jẹ́ pé gbogbo bọ̀rìṣà ìtọ́yàtọ̀ sọlọ́run wọ́n gbé jùlẹ̀ ayélujára àwọn òsínmá torí ní ẹ máa ń sìn tẹ́lẹ̀ wọn àsínmá kí ọlọ́run wá fi tẹ́lẹ̀ ọlọ́run wá ànábù ìlàlọ́ àwọn ẹni tó jẹ́ pé gbogbo ọ̀ràn wọn ẹni tí wọ́n kó lé lọ́sí hàn gbẹ́kẹ̀ rẹ̀ lé onídàáni ọlọ́lọ́wọ́ ó bẹ̀ pa àwọn tọ́lọ́hún dúwe wa pé ká máa fọ̀rọ̀ wa tẹ̀lé àwọn fún àwọn sàhábà àwọn tó jẹ́ pé ṣìtánábù tààbù gbogbo tó yàtọ̀ sọ́lọ́hún wọ́n gbé jùlẹ̀ wọn sí wọ́n gún rí gbogbo ẹ̀mí wọn sọ́lọ́hún sẹ́kọ̀ọ́ ọlọ́ọ̀nìláhùn mọ̀lẹ́ bùṣọ̀ àwọn làwọn tí ròdùnú wà fún bàbá ṣẹlẹ̀ ìbàdàn. ọlọ́run ní ẹdùn àwọn ẹrú mi tí wọ́n ń sìn mí ẹ̀fún wa òdùnnú àwọn wo ni sami yastami'una al-qawla àwọn tó jẹ́ pé àwọn máa ń gbọ́rọ̀ bí wọ́n bá ti gbọ́ àwọn sàhábà nìyẹn wa yattabi'una ahsana gbogbo tó bá dánú ọ̀rọ̀ ni wọ́n máa tẹ̀lé ulaika alladhina adahumullah ọlọ́run láwọn sàhábà làwọn ẹni wọ́n ulẹ̀ ìka wọ́n ulẹ̀ àlùbá ọlọ́run láwọn làwọn tí wọ́n mọ̀nà. níbo mi nínú alukur'an tá a fi ma pàtàkì àwọn sálàfù sọ̀lẹ̀ wípé ni à á tẹ̀lé ni wọ́n ọlọ́run wa máa yuṣá kíkín lọ́hà wa rasula suratu nisa kọ́ suratu nisa ayọ̀ one ọlọ́run wa máa yuṣá kíkín rasula. ọlọ́ni gbogbo ẹni tọ́ba rọ́nà ànábì tọ́nà àmọ̀ yìí dẹ̀ hà sí ọba wa gbẹ́sẹ̀ kó olójú ọ̀nà tánàbì fi lélẹ̀ wọ̀yẹ tẹ́bẹ̀ lọ́yẹ̀rẹ̀ sẹ́bí ìlìlẹ̀ mú mi ní. ọwọ́ ń tẹ̀ lójú tí na àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́ni ló wọlé ìmọ̀ àtàwọ́là wọnúsílẹ̀ jahannama wọ́sà àjùmọ̀síra. ọ̀tún ojú ọ̀nà àwọn sàhábà wọ̀nyí àwọn sálàbù sálẹ̀ olójú ọ̀nà tí ẹnìkọ̀ọ̀kan wa tá a gbọ́dọ̀ tẹ̀lé ó fẹ́ pé ẹni tí ó ti tẹ̀lé nínú mọ̀fóòmù fàkálàfà àyà yìí ọlọ́wọ́ sọ sínú iná jáàdámà ọ̀ràn yẹn ní kátẹ́lé ìlànà àwọn sàhábà wọ́n sọ̀rọ̀ mọ̀fóòmù kálàfà lẹ́ẹ̀kan pé ká tàkìtì ọ̀rọ̀ ká fi ṣèdájọ́ òfin. ọlẹ́nu bụ subhanahu wa ta'ala nínú àyà kanú al-Qur'an Suratul Nisa náà ni àyà wọn ò wà ọlọ́ni falaysa alaykum junahun ọlọ́ni kò sábúrú fún yín o aburú òsì fún yín ń kí lọ́lọ́pàá mẹ́rin tẹ́lẹ̀ mo yọ̀ǹda fún ẹ̀kí méjì. ọlọ́ni gbogbo ìgbà tẹ ẹ bá ń bẹ̀rù ẹ gbọ́dọ̀ yìí dáadáa ọlọ́ni gbogbo ìgbà tẹ ẹ bá ń bẹ̀rù wípé àwọn akẹfìrí wọn ó ṣe yín ní ọ̀sẹ̀ ẹ wà lójú ogun ẹ̀rú ń bà yín fáwọn akẹfìrí yóò ṣe yín lọ́sẹ̀ ẹ má kinu ọlọ́pàá mẹ́rin mẹ́rin má ẹ má kínníkínní ẹ má kínníkínní. báyìí dá àmì tún. wàyà ọ̀hún ní bí a ti fà ẹ́ láàrin. má má ní jìnnà. ìtàfẹ́ mú bẹ́ẹ̀ sìn tá a bá tàkìtì ọ̀rọ̀ ọ̀hún ìtumọ̀ ni wípé tá a bá kúkú bẹ̀rù fáwọn kèfèrí ó ṣe á lọ́sẹ̀ àjẹpẹ́ ìtànkì méjì á padà máa kí sí kíní ní mẹ́rin. a máa kí mẹ́rin ìtumọ̀ yẹn. aṣíwájú wa Ya'la ibn Umayya ó sọ fún aṣíwájú wa Umar ibn Khattab radiyallahu ta'ala anhu. kí ló dé tá a tún fi ń kírun ọlọ́pàá mẹ́rin méjì ní ìsìn ọkọdé amínà náà sebáwọn èèyàn àyà wọn ti balẹ̀ tí ó sì báyà wọn. àyàbalẹ̀ ní ìsìn débi wípé bẹ́yẹn bá ń lọ èkó nígbà tí ọba di wákàtí káàbọ̀ sí méjì sí mi tí ọba sí hold up yóò ti dé yóò ti dé kò kò sì sí dààmú bẹ́yẹn bá ti jẹun láàárọ̀ yìí kó tó tún máa kó wọn ọmọ jẹun náà yọ ọmọ sáà fún bàbá mi. ó fẹ́ gbé fàyàbalẹ̀ wa òun làwọn kan gbámú nínú ẹ̀sìn wa lónìí tí wọ́n fi gbà pé a máa dẹ́rùn kù wípé ọ̀gbà mọ́ títí torí wípé ọlọ́run ti sọ wípé tẹ́rù bá bá náà sàábì yìí náà gbọ́ yé náà gbọ́ yé pé ah, lóòótọ́ ni ìfàyàbá wa kí ló tún bí ọ̀pá mẹ́rin ní méjì ṣùgbọ́n àwọn ìdá kan sí ó ní láti lọ bá ká máa kẹ́kọ̀ọ́ lára wọn ó dìde ọlọ́ọ̀bá nàbí olóhùn bá nàbì léèrè rẹ yálà irú ìbéèrè rẹ yìí orísun mọ́tà nàbì sọ fún mi ni pé sọ́dà kọ̀tù sádàkà nìyí sàárà sàárà ta sọ́dà kọ bí àlẹ́ yìí tó ṣe fún wa nìyẹn fàkùbálù sọ́dà kọ̀tà ẹ̀ bá wà nípò ẹni tí ọ́ bẹ̀rù bá ń sì wà nípò ẹni tí bẹ̀rù ẹ bá ti wà lójú ogun tàbẹ́ wà lórí ìrìn àjò ẹni pé níbẹ̀rẹ̀ wọ́n gbọ́ ìta ọ̀rọ̀ lókìtì síbi pé ń gbọ́ ọlọ́run ní tẹ́rù bá ń ni ìtumọ̀ ní pé ọ̀bá kúkú bà wá ẹni náà takò nígbà tí ń gbé wá kọ́ sọ wípé ayé sí òfin ayé kófin kárí ìtọ̀rọ̀ lókìtì ṣùgbọ́n tó sọ fún ẹni pé rẹ̀ tọ́lọ́ ń ṣe kí ni tó ṣe fún yín ẹ máa jẹ ọlọ́run bẹ́ẹ̀ bá ti lágbára àtijẹ́ tó. ẹ̀dá Muhammad táàbì mọ̀ wípé àwọn sálàfù sọ̀lẹ̀ àwọn làwùkọ́ sí wa. Ànábì ní khairu náà qarni. Èyí tó kọ́ mọ̀nú àdísì yẹn bá a ti máa wí tẹ́lẹ̀ ní pé khairu ní qurun qarni. Bẹ̀tínú ìwádìí tó tún tẹ̀síwájú ni pé gbólóhùn khairu quruni kò jáde lábùnú wá nínú gbogbo àgbà wá táwọn àlùfáà tí wọ́n gba àdìsí yẹn wá tí wọ́n gbà wá lábùtọ́ jáde nínú gbígbà wá ní ayélu náà èyí tó lóore nínú gbogbo èèyàn kọ́rin ní mo làwọn sẹ́ńtúrì tèmi àwọn tí wọ́n bá mi lò gbà nínú sẹ́ńtúrì tí mo tí mo ti lò gbà àwọn náà lóore nínú gbogbo yẹn sáwà wà ní àwakọ̀ àwọn sàhábà ní àwọn ni wọ́n lóore tí wọ́n lò gbà nínú sẹ́ńtúrì aṣáájú ẹ̀dá ànábìwá Muhammad nígbà tí so ọláwọn tó fún lóore bí wọn fún mọlẹbí iná yàrá ònà sẹ́ńtúrì kọrin ẹlẹ́ẹ̀kejì sẹ́ńtúrì kejì fún mọlẹbí iná yàrá ònà àtẹlẹkẹta kílá ànábìwá wí ànábì fún mọ òkà òun tàtùbùkù ṣàádàtù àhàdìhìm yẹmínà wà yẹmínú onídọ́wà ti kú òní sẹ́ńtúrì mẹ́tẹ̀ẹ̀ta yìí ọwọ́kọ́wọ́ wọ̀nù odókódó wọ̀nù yàn Islam odókódó sì ti wọ̀ ẹ lọ́wọ́ ogun tí ò sínú Islam lónìí táwọn èèyàn sì wọ̀ lẹ́yìn sẹ́ńtúrì kẹta ni ayọ̀lẹ́gba mi ni bá máa fọ́ lápòjúwe gbogbo tí ò sínú Islam tí wọ́n fi sí lónìí ẹ lè bá èyí tó wọnú sẹ́ńtúrì mẹ́tẹ̀ẹ̀ta tọ́jáde nù ẹ lẹ́yìn sẹ́ńtúrì kẹta ni. ó bẹ̀ fáwọn wọ̀nyí àwọn làwòkọ́ṣe wa tá a gbọ́dọ̀ máa mú ẹ̀sìn wa látọ̀dọ̀ wọn nítorí báwọn náà mẹ́sìn wọn látọ̀dọ̀ rọ̀ṣù wọn àfi nǹkan mí kún. ọlọ́mọsálẹ̀ sànù wa. tá a bá wo ìṣesí àwọn ẹni tó ṣáájú nítorí àtúntò péréte tí a ní pẹ̀lú wò wọ́n kọ́ sí i káàmù níbi tó súnmọ́ àwọn tí wá tàná káwọn ó lábala ìtọ́jọ kún wa pọ̀ gan káàmù tí ìwò sẹ́tàn ṣe àwọn dá débi wípé Islam Islam wọn máa fi rí nǹkan gbà lọ́wọ́ ara tó lónìí Islam tí kálukú wa táǹkọ́ra wa mùsùlùmí. ààrí ìsìláàmù gẹ̀ẹ́sà kan ló kódà lómi ìlọmọ ìyá ti darí ìjókòó ló fi ṣe àpèjúwe ọ̀rọ̀ nú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó sọ fún wa. ìsìláàmù yẹn gan ààrí wọ́n lò ó tí wọ́n sì fi gbà kan lọ́wọ́ ara wọn. wọ́n ní fàyàbalẹ̀ pé ẹni tó wà pẹ̀lú mi mùsùlùmí ni kò lè jàmbá mi ọmọ ìyá mi mùsùlùmí sísìláàmù tàwa àtàlẹ́ níbẹ̀. ọ̀dáhùn kò rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan ó wo ipò àwọn tá a jókòó ìwọ́pò tó fi bóyá ìwọ àtọmọ ìyá rẹ mùsùlùmí lẹjọ ń lo yàrá àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n kò tó fi báàgì rẹ sí nígbà tó kú ò ní inú yàrá wá sí bíbá yìí àwọn kọ́kọ́rọ́ tó yẹ pé téèyàn bá sí yọ dààmú òkàlùkù wàrà tàbí tí báàgì wa kan tàbí kọ́mọ̀lù wa ìwọ àtọmọ ìyá rẹ mùsùlùmí lẹsìn ń gbé sẹ́sìláàmù tiwa tò ní dáa bíi tànà ó jìnnà síra wọn kákọ́ wo ìsìláàmù tọ́jọ́ kó wa jọ tá a láǹjẹ́ mùsùlùmí lé lónìí. ohun tó lé láyé wúrà rẹ wò àwọn tiwọn àwọn tànà hadithi tọ́hámù rọ́jùlùn wáhí yàtì ìsìnẹ́yìn oúnjẹ nìkan ó yóò yàn méjì ó ṣiṣẹ́ lára tiwọn mùsùlùmí tòní. ebi ọmọ ma ìyá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun ó sì máa yó oúnjẹ jẹ láwọn mùsùlùmí tòun kódà ó lè sún àsìkò oúnjẹ rẹ sí ọwọ́ ọwọ́ alẹ́gbà tí fásùn kí ni ó sì jẹ náà gàrí àti kúlí. ó sì ti ní wípé ó ti tán ọmọ ìyá rẹ̀ ṣẹjọ́ rúmẹ́ẹ̀tì ẹ gàrí ti tán ó lè sọ fún wípé ọlọ́wọ́ ó tún mú ọ̀nà méjì ni tọrọ àfàyàbalẹ̀ sí níjọ́ ọ̀gá àdúgbò ẹ̀ náà bá dé ó lè mọ́jọ ọmọ ẹsẹ̀ yìí sì jọ ń kó ẹsẹ̀ ní mọ́sáàsì inú òponú torí tí bàbá wa ìmọ̀ọ́mù ti apá débi wọn máa fi ẹsẹ̀ rin ẹsẹ̀ amúrù lẹ́sẹ̀ àjọ máa fẹsẹ̀ kára wọn kódà tó máa wúra ah, wọn pé bùrọ̀dà yóò tiẹ̀ wọn gbádùn dáadáa wọn tún kásẹ̀ sọ̀rọ̀ àti bùrọ̀dà yóò gbádùn wọn wágbọ̀ yé ibi ẹsẹ̀ lọ tún wágbọ̀ yé ọ̀ wágbọ̀ yé síbi gàrí tó dáàmú tọmọ ìyá rẹ tún wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tẹ́bí ń pa tó gbé kalẹ̀ wípé jẹ́mi lọ́jọ́ máa mú tọ́ wáhí o jẹ nìkan èèyàn méjì lè jẹ a mùsùlùmí wọn gbọ yéde a máa pa wọn tí wọn tí o mú tí wọn ronú ọmọ ìyá wọn lamari ńlọbanulé mo gbọ́dọ̀ tó kí n tó jáde tiwa ọràn sẹsì lù yín fún ọfọ ránṣẹ́ ni ọba fẹbi Islam wa tò níyàtọ̀ àfi tí wọn ọba ní àti tí wọn àsìkò mi ní ọgbà Abubakar kan jáde tí òrì tí ó jẹ ọdọọdọ kan náà sàbí ọ náà ló wọ òrì tẹǹtì fi káàkiri káàkiri náà fi dọdọ Abdulrahman kan fún àwọn ọdọ ẹ náà ti rí tí wọn jẹ àwọn tún gbọ́ yé ńgbà tún gbọ́ yé tá a darí lọ́dọ̀ ànábì nínú ìwáyà mi ìrọsùlù sọ fún ọ pé.

ọba wa lọ títí débi wípé ẹni tó yẹ ká ní fàyàbalẹ̀ síra wájú láyé kò sí kò sí lọ́dọ̀ ọkọ sáyà kò sí lọ́dọ̀ ọkọ sáyà lámùlẹ̀. àwọn kànáà tí wọ́n ní fàyàbalẹ̀ síra wọn tó ìyàwó fi tó ní han ọkọ ọkọ fi tó ní han ìyàwó wọ́n sẹ̀mí olóríire láwọn kànáà. ṣùgbọ́n lónìí kò sí lọ́dọ̀ tiwa mọ́. ọ̀rọ̀ lẹ́mọ́tì wúlò pọ̀ lọ́dọ̀ ẹ̀yin gbogbo ọmọ ìyá mi tọ́lẹ́ lómi lẹ́mọ́tì níyàwó nù wa ṣùgbọ́n yóò wúlò ń jọwọ́ náà bá níyàwó àwọn sínìọ̀ tẹ́ ẹni sínìọ̀ àwọn sínìọ̀ tẹ́ ẹni nínú níyàwó àwọn sínìọ̀ náà nínú nínú mùsùlùmí bọ́kùnrin mi ọba mú owó yọ torí ẹ̀sán lẹ́sìn ẹ̀wọ̀n lẹ́sìn náà ló tún gbowó pamọ́ fún ẹ̀. èèyàn máa gbowó pamọ́ fẹ́ lẹ́sìn kọ́ ọmọ bẹ̀rù pé yóò kọ́ ọ lówó nàkíbù mi. kọ̀yẹ́ kọ̀yẹ́ ká máa bẹ̀rù pé lẹ́sìn tòótọ́ ẹlẹ́sìn tòótọ́ tá a torí ẹ̀sìn bẹ́ẹ̀ tá a lè mówó bí ó tún sùn pẹ̀lú dírọ́ọ̀sì tó wà náà ni ó sùn pẹ̀lú ẹ̀ dírọ́ọ̀sì yìí ni àbọ̀ kò òun àti kíní àtìyàwó ṣáàní ló lè bọ́ dúrọ́ọ̀sì ní rẹ̀ ṣáàní bí ọba sì bọ́ náà ìwọ́n gbà ní ọ̀sán sí ẹni tí wọ́n bà fún yìí àjọrí mùsùlùmí ò ní nìyẹn àwọn àtàná àwọn gbára ẹ̀fún yìí kékeré kan tó le jù láyé tí èèyàn lè fi àwọn fi ìsìláàmù lọ́wọ́ ara wọn wọ́n fi ìsìláàmù gbà lọ́wọ́ ara wọn lèmi àtẹ̀yìn jìnnà sí wọn a lè fi Islam a lè fi gba nǹkan lọ́wọ́ ara wa ó rí inú àwọn senior tí wọ́n ti wà ń lé ọkọ ṣáájú rẹ̀ sísà bí lọ léèwẹ̀ òun àti ìgbànú ní ọjọ́ lọ kò lè ju ìgbànú sórí bẹ́ẹ̀dì tó ń pé àbúgbẹ́ yàrá oníbẹ́ká bù ọ́ mú kórí owó kọjọ́ ọmọ ẹlòmíì parí ilé kọjọ́ kọ́mọ́ wọ́n wá láwọn ọ̀gbádùn gbogbo kan wọn ọ̀rọ̀rùn kò lè rọrùn nítorí pé àfi islam tẹ́lẹ̀ torí abábí sísà lẹ́rẹ̀ pé torí kí ló fi fẹ́ brọ́dà yóò pé torí pé wọ́n lẹ́sìn àbí tẹ wá lẹ́sìn ọ̀hún gan nínú sẹ̀mí ayé. àlò àwọn tí wọ́n lò ó tọ́jẹ́ pé òsì wọn ò ní ṣùgbọ́n sì tí wọ́n lò ó lé ayé wọn ọ̀lápá. àbú muslim al nínú àwọn tàbí iyì nínú àwọn tàbí àtìyàwó rẹ̀ ọmọ muslim àfa àgbà òun ni bàbá yìí àwọn lò síláàmù lé ayé wọn àbú muslim ò ní kankan ṣùgbọ́n ọlọ́run kẹ́yàwó ìyàwó ọmọ ògùn jọ̀ràn òun òun ò gbé tó nípamọ́ wọ́n fi síláàmù bára wọn lò òun tó bá rán tán yóò gbélé ọkọ ẹ̀ lọ ọkọ gbélé ọjà ọkọ lọ́ta owó tó bá pa náà ni wọ́n fi lóúnjẹ. tọkọ ó wálé ọkọ oríṣi nǹkan kan ìjọ kan ló tó oríṣi nǹkan eme tó bá ṣe mi àti ẹ àwọn oríṣi nǹkan pé ọlọ́run mọ́jọ orí burú kọ́ wọlé tọ̀ mí èmi owó ìyàwó mi ní máa fi jẹun sórí burúkú àwọn aró ń jẹjẹ orí burú tó tó láyé òsì nígbà èmi wá tó inú kéèrè nìkan bíìdì náà gbélé gbogbo ẹbí rẹ̀ ni wọ́n mọ̀ fóun ló fi tọ́jú lólé gbogbo bábìlì ẹ̀ ni wọ́n mọ̀ pé òun ní láàmú tí wàá tó nínú òun ni wọ́n mọ̀ pé àmọ́ ah, tí ẹ̀ ń tẹ̀ báàgì náà gbogbo owó sẹ́dáǹsì náà ló ti bẹ̀rẹ̀ tán ara ń jẹ ah, àwọn kàná abúmùsì Islam ni mo kọ́kọ́ mú níbẹ̀ ọwọ́ àdìjọ́ kan ó gbé òwú ìyàwó ẹ̀ ó gbé lọ́jà ọ̀tà ọwọ́ ń bọ̀ lójú ọ̀nà ọba ara tó ní ó fóun torí tọ́lọ́ àbá àbá tó mọ owó òwú ìyàwó ó fi ṣe sàrá bẹ́ẹ̀ yẹn bá ti fi ìsìláàmù ayé ẹ̀ yóò padà gbádùn àìfi wá òun ń dààmú táníyàn sì dá tí wọ́n fi tẹ̀bà lọ nínú owó òru àbá ti fowó ṣe ó ti fi ṣe sàrà ọwọ́ asúnmọ́ tí ó wọlé làbú mùsùlùmí náà wá sẹ́ǹtì ẹ̀mí kí ni wì fún ìyá ìtumọ̀ bá délé tọ́ba béèrè gàrí ṣe é ń mo ti fowó ṣe sàrà ni bí ọba tiẹ̀ bí ọba bí ọba ṣe rí òwò tiẹ̀ kọ́kọ́ ṣe kú òwò ti kú òlé òwò ti lọ lé kéwù gbogbo tí ọba ṣẹlẹ̀ ń bọ̀ ń bá dé láti ọmọ yẹn dú kí lòun lè ṣe o ọba mú àkótó yóò fi ra gàrí ọ̀dà ẹnu ẹ̀fọ́ yanrìn ọ̀wọ́n yanrìn sínú ẹ̀ ní sáìsì gàrí tọ̀yẹ̀ kówó tó ọ̀fà lọ. ọ̀wọ́lé ìyàwó kí ẹ káàbọ̀ àbú ẹgbẹ́ gà ẹgbẹ́ ìdílé ẹ̀jẹ̀ lọ́ba ẹgbẹ́ ìdílé ọlọ́run ìdílé tí wọ́n ti lò ó gbé kalẹ̀ báyìí ó fi bíà àbá àkọ́rí lè ké pé tí ẹ̀kọ́ tún nù inú ilé mùsùlùmí nù ìyàwó ẹ̀ gbọ́dọ̀ wà nípò òbínú fún ọ náà tó pé ìbínú ni ẹlòmí ọkùnrin míì nàbà sì sí orí rẹ̀ kọ̀ òkú ṣiṣẹ́. nígbà ìyàwó bábìlì náà wà lóko èmi kan tiẹ̀ wà lọ bí sẹ́mọ́ lónìí. àjọpọ̀ ọmọ kan ń lo èmi òun èmi kọ́ òun yí ní orí. sọ́kọ̀ tó dáa ló gbé rẹ̀ òun yí lórí. ẹlòmíì kan lè fi wọ́n wọ̀ fún lọ́wọ́ wèrè. má wọ wèrè ti jẹ́. èso kọ́ tó dáa. gbogbo aburú tí ìjà máa ń mú wánu ó pèrè lóko tí ọ̀dà aburú tí wọ́n mú wà nù wọ́n wọ̀ ọ́ wọ̀ wèrè fún gbaná náà wà tó èsì ìyàwó ẹ̀ abúsùnmọ̀ pé ní ó lè ṣùgbọ́n kọ́kọ́ jáde pé ń bò wọ́n bá ẹdẹ jìnnú ìyàwó owó ti kí ni ló lè mú mùsùlùmí nì. ọlọ nígbà àbú mùsùlùmí dé ẹkúlẹ́ o àyàwó tó kí ní sẹ́mọ́ kí ọgbẹ́ lọ́gbà jà lọ́mọ sí o oògùn tí mo lò ọjẹ́ oògùn ìjẹ́ tí wọ́n pọ̀ pẹ́ àbújọ́pọ̀ òun ò béèrè òun ò lè béèrè oúnjẹ ọ̀rọ̀ ń dáná pé bóun ṣe fi létí tóun fi lọ jẹ mákèyí ò béèrè oúnjẹ ọ̀rọ̀ àjọkò jẹjẹ rẹ̀ ó tún sọ sí àti àlọ́ fún ìtàkọ́ lónìí kò sọ̀rọ̀ oúnjẹ ibi ìjókòó ìyàwó agbóúnjẹ ni àbúná ó lè pè pẹ̀ tó gbélẹ̀ náà lọ́jà kó ti bá ro kó ti bá ro ìpẹ́ lẹ̀ àbá àti wò pé bóyá ìpẹ́ náà ló dé mọ́nú abọ́ ìpẹ́ lọ sára wa ló gbé alẹ́ lára ìpẹ́ náà lọ́jẹ̀ àbó òdèdè sí táwọn wò ẹ jẹun yìí àgbà àyíjẹ ipò ọpẹ àbú muslim ti abọ kó lè yé wa ọbẹ bá ah, ẹ bá rí umu bó o lẹ ti dé ẹbẹ náà lẹra gàrí wálé láàrú gàrí tí ara wálé náà ni mo tẹ fún yín islam ànánu islam àwọn tànà tẹ́bù dódó ṣe islam wọn tó fara wọn dé oríire ní jẹ́ fún wa abu muslimu alihawalani lọ́ọ̀ka tíra wọn sọ̀rọ̀ jalolojalo lókè tá a sọ bí apẹja méjì zimode ńkọ́ ìtàn lọ́ọ̀ka wọn àtàbí in tọ́wá pé tí ó muslim lọ fẹ́ kà. lọ ka tó sọ́pa tàbí ìyá ọba òkò tí wọ́n lè sọ̀tàn àwọn tàbí ìyá tí lè ọmọ mùsùlùmí àwàlá ni. bó sì ṣe ti àwọn tàbí ọba ti àbú mùsùlùmí àwàlá ni sọ ìwọ́n sọ. ó lọ gáàrí tẹ́ wá fún mi ni lásìkò màáwíyà ni nígbà yìí màáwíyà ni gáàrí tẹ́ fún wa ọba wọlé lọ ọba náà bá kọwọ́ bọ gba tó fi lọ ọ̀rá tó fi lọ àpò nígbà ó bu jáde ọlọ́run ti sọ ní gàrí fún un. ó ti sọ ní gàrí ọlọ́run kẹ́ wọn. nítorí pé islam wọn ó yé wọn tá a bá fẹ́ sọ abu muslim abu umu muslim yìí inú àìní ní àwà ṣùgbọ́n wọ́n ní ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ kan wá banjọ́ kan nínú àwọn alábàárẹ̀ kó tó kẹ́kọ̀ọ́ mbẹ́ kọ́ ọmọlú ẹni tó máa bá rìn yá ọwọ́ sọ fún wípé àwọn tó yàtọ̀ sí wa ó rí tẹ́nu ti yàtọ̀ torí tí àwọn ẹ̀kọ́ tó ń ti wọn ṣe rí wọ́n tún yàtọ̀ sí obìnrin yẹn wá bá umu muslim péré umu muslim màáwíyà ó ti lé gbogbo àwọn tálákà tí ò ní nǹkan wọn wá máa gba iye òdiwọ̀n báyìí àwọn tẹ́sí ìjọba ronú àwọn aláìní olólórí orílẹ̀-èdè jọ́nà ó ní ó ti ní ká rẹ náà nínú òsì tẹ́ wà yìí olówó sọ yóò bá tí wọ́n bá lọ. àwọn tàdá nu àwọn ètò pọ́njú mẹ́mẹ́ sọ pé tí èsì tiẹ̀ gan omú mọ́ tí èsì tiẹ̀ gan omú mọ́ èdè èsì tiẹ̀ ọjẹ́ mọ́ mùsùlùmí tò nínú. títà náà èdè tún lẹ́tọ̀ọ́ tó jẹ́ pé wọ́n tún lè jẹ wọ́n tún ṣe àtàjẹ́ fún. kí ni ẹ̀tọ́ ni o ṣùgbọ́n wọ́n tún wọ́n gbà pé kébi ọ̀pọ̀ àwọn gan torí ìjẹ́tọ̀ rẹ̀ gan kò jí àwọn. aramu gan wà rí tó jẹ́wọ́ tí èèyàn gbọdọ jẹ́ olóúnjẹ tiwa nísìn aramu ó làwa jẹ mùsùlùmí ò nínú ọ̀rẹ́ sí òmùgọ̀ ó mùsùlùmí ò nínú níbi olólọ́gbọ́n gbèsè kalẹ̀ yàrá ó lè ti sọ́ọ̀bù kọ̀ọ̀kan ọmọ ìyá mi mùsùlùmí rè wọ́n ti ẹ̀sìn séjì kejì ọ̀rá yìí máa fojú tó sọ́ọ̀bù kọ̀ọ̀kan ọmọ ìyá mi mùsùlùmí ń sìn ó ṣe sádàkà nù yọ parí owó wọ́n ra masínì ó gbé fẹ́nìkan àjọjọjúmọ́ ni wọ́n máa dá wọn mùsùlùmí ni dọ́kàn ni ọkàn tọ́ba tẹ̀ torí masínì gbé fún ọ pé bọ̀dá àwọn kan ti ra masínì fún owó ẹ̀ lè ra masínì mùsùlùmí ò ní nìyẹn sálọ́lá ara àfihàn wà ó mú mùsùlùmí wá sọ fọ́pọ̀ ẹ̀ ọkọ̀ ẹ̀ nítorí ọlọ́run ó sì mọ̀ míì. èmi èé lọ tọrọ bó ti sọ fọ́ba mi pé tí ọba ṣe fún mi yóò ṣe fún mi ó sì tún sọ báyìí fún mi bó sì mọ̀ pé wọ ìyàwó mi náà dáa wọ́n gán gbọ́dọ̀ jóbi nílé tọkọ rẹ ó lè fi ó lè fọ́ sọ́yà mo pé ṣé èèyàn àwọn kan ọ o ẹni ó ọ àwọn muslim àwọn ò lè sọ kankan pé ọmọ àṣẹ ìkànnà ló fi yóò a mùsùlùmí tànà nù bó ṣe tó ń sọ ìdí mọ̀ ń sọ yìí sẹ́ pé ọlọ́run ẹni tó ń sọ ìyàwó mi dàdàkúdà báyìí bá ń gbàrí ese ojú ẹsẹ̀ lójú ó ti fọ́ mi wá ọlọ́run gbàrí rẹ̀ lójú ẹsẹ̀ ẹ wá wo mi táwọn tó dáa dé obìnrin àwọn tó dá ọwọ́ ojú ẹ̀fọ́ tí ń tọ́jú ẹ̀ kan ní o. tó fi gbàdánwò ìdè wa bá mi sẹ́yìn gbogbo tí ń ṣèwọ bí orogún ìyá rẹ lọ́ọ́ máa dá a mọ́ àdáwò mùsùlùmí ò lè lò ẹlòmíì mo ti wá sùkúl nísìnyí ó lè má lè lọ dùn wọn torí bó ti wọ pólì àwọn àjẹlé wọn pàjẹ yálẹ ní tó lọ fún kíní kan kí ló ṣe ẹlòmíì ò lè wọ agolé wọn mùsùlùmí ò nínú ọlọ́run lọ́ọ́ máa yẹ tẹ́lómi ìdí á kó fún pé wọ́n máa fi rọrí àdáwò mùsùlùmí tò nínú. arábìnrin yẹn wá ronú ẹ wá wo bí àwọn tún dáadé tí àwọn pẹ́tẹ́mì àtẹ̀yìn bá fẹ́ sọ pé àdánwò kan bá dé pé ẹsẹ̀ wo mọ́ tí ẹsẹ̀ tó bá dánwò ìwà ìwọ́gbọ́ olè mọ̀ tọ́lẹ́ ẹsẹ̀ pọ̀ àlẹ́ mi ti ṣe mẹ́ ọ̀pọ̀ òun tó wá lè sàdáyẹrí ọwọ́ á wà títí kò rí ó lábì ń mu mùsùlùmù ti bọ̀ wá fún mọ́ràn tó sì lọ́kọ̀ òun tọrọ àbí lọ́kọ̀ àdánwò yìí gbàdá sí ọkọ ó ti tètè mọ ibi tí ẹ̀ṣẹ̀ wà ọwọ́ àlọ́ bá wù ú sí. ìdá arábìnrin mùmùmù bá ń sọ fún àfa kó ṣàdúrà fún mi àdáwò àbú mùsùlùmí ó sì ṣàdúrà fún ọlọ́ọ̀dá nìyẹn rẹ̀ àǹtàná nà òye náà fìlà sí mi àti ẹyẹ táyẹ torí bá a da àwa là mọ àwa náà máa ń fún ní one million one thousand one hundred and eleven ọwọ́ àṣẹṣẹṣẹ àsìkò tó yọ ọwọ́ kíláàsì gan yọ ọbọ mú ọ lọ ọwọ́ àbọ òfèèlì àdánwò dáná. àwọn sàábí wàhálà tí wọn ò tó bá náà tó ní da sọlọ ọ̀pá méjì àwọn ọmọ fi béèrè nǹkan lọ́dọ̀ lọ ọ̀pá àwọn méjì wọn ò fi béèrè nǹkan lọ́dọ̀ lọ tí kò káta òbí ya torí ẹ da síwájú Ọlọ́run ṣáájú wọn tó fi léèrè nǹkan èmi àtẹ̀yìn àdá síwájú ọlọ́run tá a fi ń ṣe kíni tá a fi ń bí. ẹ̀yin ò dùn. ìsìláàmù tiwọn àwọn fi máa ń gbà nǹkan bí mo ti lọ nìyẹn lọ́wọ́ ara wọn. lójú ayé Umar bin Khattab nínú àwọn sálàfù sálàfù àwọn ẹni tàná wọ́n máa rábìn nǹkan arákùnrin kan dé wọ́n dì í. ìbátúkọ̀ kùdé wájú Umar àwọn méjì ọkùnrin méjì ló mú wa kí ló ṣe wọn ní bàbá tẹ̀ ń wò yìí àwa méjèèjì ọmọ bàbá kan náà ni wa bàbá yìí kò lọ pa bàbá wa ẹsẹ̀ wọn lọ́ka tó wa bí kéèyàn rí ẹni tó pa bàbá ẹ̀ mọ́ tó mọ̀ sí fi léèrè àwọn ìwúrọ̀ ẹ̀wọ̀n ní ìsìn ìwúrọ̀ àwọ̀ wà lọ́ọ̀yà tí ọba ti sọ irọ́ di òótọ́ tàbí bọ́ oníbẹ̀yìn ọ̀nà òsì kankan ti mọ̀ pé anọ́fṣọ́bì nọ́ọ̀sì ẹ̀mí tó bá ti pèmí kan àápa náà ní ṣẹ̀rí ọlọ́run ọ̀nà ẹ̀wá wá kẹ́ tó pa wọn. yọ̀ǹda fún mi Umar kí n padà sọ́dọ̀ àwọn èèyàn mi torí èmi náà lọ́lọ́run kádàrá tí wọ́n máa ń rí nǹkan jẹ látọ̀dọ̀ mi kí ni lọ́sọ fún ọ pé òfin ti jáde àkúmọ̀rù lọ́mọ gbà ń bọ̀ ìsìlámù àdánù kábíọ́lẹ̀ kó lè lọ ló wọ́n wà Umaru láti ayọ̀ǹda fún ọ ṣùgbọ́n ta ni nínú ẹ̀yin tẹ́ jókòó yìí tẹ́ fọ́ sọ̀yà fún tẹ́jú ń mara alaka nínú àwọn tẹ́ wà mẹ́jọ náà ó lè mi dúró fún un mọ̀rún ní kí lórí lára rẹ̀ tó fi dúró fún sọ ọmọ nínú ọmọ nínú ṣùgbọ́n ìnáwó mùsùlùmí torí pé mùsùlùmí ni tí wọ́n tí wọ́n bá mẹ́ nìkan lọ́jà ní ìsìn tí wọ́n lọ́jà lè inú ẹ̀dá ẹjọ́ tí ẹ wá ẹgbọ́ sólè ní mí ẹ sì jọ jáde mọ̀ sá sí mi. ìtọ́wù ni èmi ọmọ èmi ìmọ̀ ọ́ mùsùlùmí kà á dúró sí ẹtí mo sọ nu wọn ní mùsùlùmí sí òsè dúró fún gan kọmọdé ṣùgbọ́n ẹnu kó ní pé mùsùlùmí ni mo ti rí ọbẹ̀ jáwé èmi náà ti dàfin olóhùn dúró fún torí pé mùsùlùmí ni.

òde àkómọ̀rù ni wọ́n lọ kóńdò wa ó ní rẹ o ó ní ẹ yóò dé yóò dé ó bọ̀ à kí ló fẹ́ ọdún tó ń pè náwó mùsùlùmí ẹ yóò di ní òde yìí ó ní ọjọ́ mẹ́ta lẹ fún un ó ní ìbò táwọn wò yìí bá tó wọ̀ kọjọ́ kẹta lẹ fún un kó tó yóò ti wọ̀ á sì máa ọ̀pẹ́ jẹ́ arákùnrin yẹn ni. ó dé báyìí inú inú gba àwọn èèyàn dùn wọ́n hó làhàgbà mùsùlùmí tàná tọ́ba sàwà bíta gbàtà lọ gan láwọ̀ ahọ́ kí n tó kó bẹ̀rù bínú mc níta bí mi ọ̀rọ̀ pọ̀ kí n tó kó bẹ̀rù gan asanu basiri rahimahullah bọ́bá ẹbí jọ́ọ̀jì àṣà àwọn ọ̀wọ́ náà tà àṣà ọ̀wọ́ ẹ̀wọ̀n asanu basiri owó ọ̀wọ́rú a tó mu nínú àwọn ẹni ìṣáájú wa òun ọjọ́ àwa fáàsì tọjẹ pé èyí kéwú kó ṣiṣẹ́ ọkọ dàdá àwọn ìbàjẹ́ àwọn ènìyàn làwọn bá yá ti ṣe nù òun tiẹ̀ epo ní àgbà pàdé ó ti kan kẹ́ẹ̀jì ló kẹ́ẹ̀jì ọlọ́lọ́lọ́ra kẹ́ẹ̀jì mẹ́wàá lálá ọgbà àwọn ẹni lówó lọ ní owó tó ń bá tà tó wọ́n wà sàn owó nígbà òdélé tí ó máa tú ó ń gbọ́ òórùn tí ò dá nígbà tí ó tú kẹ́ẹ̀gì lọ inú kẹ́ẹ̀gì kan orí ti bí ewu tọ́jà dènú ẹ̀ ìtumọ̀ ni pé bóyá eku ti kú sínú àwọn àgbà drọ́ọ̀mù lálá tí wọ́n ti rọ epo fún tọ́bátà wa ni a tó lọ gbà wí bíi kẹ́ẹ̀gì bíi mélòó kan a agbègbè ìdí kọjá asanu basiri ló wò ní jẹ tí ó fún wọ ní ẹni tí ó fún yẹn ní tí ọ̀dà yẹn ó gbogbo kẹ́ẹ̀gì tó ń gbàwìn ó ti lè lọ bẹ́ni tọ́ra pé rẹ̀ wá wà lọ́rùn wọ́n wá mú òróró san ìyẹn ní wọ́n ń pè ní hajj hajj nínú sẹ̀rí wọ́n máa títí torí àìlówó san wọ́n mú hasanu pàṣírí wọ́n ní wọ́n lọ fipá máa ń ti tí òbúrò tó pè dé ìlú ọ̀pẹ̀ wọn. ìgbà tẹni tó jẹ́ aṣẹ́wọ̀n tó wá bá àfáàgbà hasanu pàṣírí nínú ẹ̀wọ̀n ọ̀dà nítorí wọn ṣe irú yín ẹ̀kú lè sá lọ tọ́ba ti ń dalẹ̀ òun ọ̀ máa tú yín lẹ̀ ẹ̀ lọ́ máa sùn

gbà sẹ́rù mọ́wọ́ mọ́ rí brọ́dà ó ní gbọ́ lẹ́nu bẹ̀jẹ̀kọ́rọ̀ mi bẹ̀ lórí nínú àná ṣẹ̀ríà. asanu basiri kẹ́ ń tó kú ọmọ ẹ̀ inú ẹ̀wọ̀n náà lọ́wọ́ tí anẹ́sì bínú máa yìí nínú àwọn ọmọ ẹgbẹ́ sàhábà tó kú torí yìí wà nínú tàbí yìí nínú àwọn àgbààgbà tàbí níjọ́ tí àdúrósìbùnú máàlìkì ọwọ́ akú ọkà kọ́lẹ̀ wípé tóun bá ti kú o asanu basiri oníkókìrì sọlá nínú sẹ̀ríà Islam ẹni tó ní ẹ̀tọ́ àti kírun sókùlà onímù sọlá ẹni tó kù bá sàsọtẹ́lẹ̀ rẹ̀ kì í sọ̀rọ̀ pé èmi lè má mú ẹ nítorí kó o lè lọ nítorí òde àti jókòó fìdáhùn lọkẹjọ náà ni àwa la ṣe súnẹ àwa la gbọ́dọ̀ kírun sí la tẹ́ni tó kú bá ti sọ pé lámarin ló kírun sí la òun ló ní ẹ̀tọ́ ẹ̀ ló ṣẹlẹ̀ àtìlá wọ́n wá wá Imam Hasan Basiri kiri náà sọ fún pé fún wa pé ó ti wà ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lọ́wọ́ anẹ́sì ti kú àkọọ́lẹ̀ anẹ́sì ni wípé Hasan Basiri ni kó kírun wọ́n lọ bá adájọ́ adájọ́ tó dájọ́ pé wọ́n lọ fún wa pé anẹ́sì ló kú yìí Hasan Basiri tí wọ́n yóò kírun òun lọ fi pamọ́ fún gbèsè tọ́jẹ́ yìí ìwọ adájọ́ kíláàsì adájọ́ kọ̀wé pé wọ́n lọ fún wọn ní ẹ̀wọ̀n pé kí wọ́n tú hasan basiri lẹ kọlọ kírun sí anasi lára ìgbàlẹ́ta dọ́dọ̀ ẹ̀ àwọn ń dà sọ fún un pé wọ́n ní atúwọ́lẹ̀ ta ló wí bẹ́ẹ̀ ọ̀làdájọ́ ni ó ní wọ́n sọ fún un pé adájọ́ kọ́ lòun lè lówó adájọ́ lọ́dájọ́ ni ṣùgbọ́n ní tóun ní hápù lọ́wọ́ ẹ̀ òun ní kọ́ sọ pé òun yọ̀ǹda mu. mo máa ẹsẹ̀ lọ bẹ́ẹ̀ ni tó lówó tó ń sì lóyún yọ̀ǹda ẹ̀ olótó jáde kó lẹ́wọ̀n àǹtàná na ẹjẹ sọ nípa ẹsẹ̀ kí n fi báyìkì lé lọ kọmọ yẹn ń lò. wọ́n tún yàtọ̀ sáwà àwọn ìlú ẹsẹ̀ mara àǹtàná àwa lọ mara ni rọ́sọ́ọ̀lù jókòó jọkàn arábìnrin kan ó ní yà bí o ti jókòó fọ̀mínú fọ̀mímá níbi wò ó pé kí ló dé ó ní fọ̀mínú ó ní torí pé bó ṣe ń wò mí ìrè òjijì ọlọ́run àná ṣọ́kùlá mínà zina oyún bẹ́ẹ̀nù mi mo ṣe wáyé ṣùgbọ́n oyún ti bẹ́ẹ̀nù mi yìí ojú pọ̀nà sìnà ni mo fi ní mo fẹ́ ọ̀fọ̀ mi mọ́ kó o níbi ẹ̀sẹ̀ yìí dáńtà nínú èmi àtẹ̀yìn a sì gbé ẹ̀sẹ̀ mọ́ra rẹ̀ kódà wá gan ni ìmọ̀ọ́mọ́ àgbà ọ̀dí láti ṣe àṣẹ alùpùtọ́mùtọ́m alùpùbájàlì àníkò owó gbókè sí o. Tinubu ọlọ́ǹgà pẹ́sẹ́lẹ̀ ìní mùtọ́mùtọ́m. Tí ẹ bá ṣe pọ́lọ́ òun bu àṣírí, ó ní káṣọ yìí ọ máa dúró lọ́rùn. Ẹlòmíì ó dárin ọjà tọ́wọ́ jẹ́ pé bẹ́sẹ̀ wá ti tó ni aṣọ gán fẹ́ bọ́ kúrò lọ́rùn ẹ̀. Ṣùgbọ́n ọlọ́run ti ọlọ́run ṣàánú wa ni. Ó nínú bó ṣe wò mí yìí, oyún ti bẹ́nu mi, ọ̀nà ìdánwò fọmínú ó sì mà wípé àfífọ̀nù tí wọ́n ṣe fóun wọ́n rí mọ́lẹ̀ wọ́n sọ lóko padà toro ti lọ́kọ gbèyẹ ti lọ́kọ kò sí tọ́yẹ pé tó tún yẹ kọkùnrin bí òkú ọmọ ń wọ ọkọ ti o ti níyàwó kò tún yẹ kóbìnrin mi òwú ọmọ àfi tọ ọba fẹ́ fẹ́lẹ́ ẹlẹ́kejì ó sì rìn bó ṣe tọ́ bí nàkíbù ṣe ń bá mi sọ ọ. sọrọ ẹlẹ́kẹta ni bí ṣe ń bá mi sọ yọ jẹ lọ́nà tó ọ̀nà tó tọ́ sẹ́ ń gbọ́ mi ohun mi gòkè díẹ̀ olóyún ti ń bẹ́ẹ̀ anabi wo títí wọn gbójú kó torí àánú ni àánú ṣe gbójú kó lọ́dọ̀ ẹ̀ obìnrin anabi gbójú sí pé kúrò níbi ẹsẹ̀ wọn lánàbí dá ojú padà àwọn sàábà ní tẹ́ńgà ní tìyẹn wá nínú rìwáyà wọn ní làwọn káàní ti àìní hu sallallahu alayhi wa sallam taqturu min shay'in làkọ́tàrọ̀ ti dàmú. níbi ojú ànábì pàdé pẹ̀lú tọ́rábìnrin yìí ń wá yìí tójú yẹn ọba kàǹkàǹkàn lẹ̀ ń dọ́nà ní ìjẹ̀ yẹn ọba níbi tí wọn ànábì bàjẹ́ dé ànábì ni wọn máa lọ máa lọ àáfọ̀ ọmọ torí pé tídájọ́ bá ti dọ́dọ̀ adájọ́ ṣẹ̀ríà consumption ó lè tánú èèyàn tẹ́ ẹ̀ bá ti gbé dọ́dọ̀ adájọ́ ṣẹ̀ríà ṣèfà mẹ́ nínú ṣẹ̀ríà Islam èèyàn á máa tẹ̀lé fún yàn ṣùgbọ́n kò gbọdọ̀ tíjà tó bá ti dọ́dọ̀ adájọ́ ṣàgbọ́n ẹ̀mẹ́jẹ̀ ń pẹ̀lú nítorí àsìkò. ànábì ni wọ́n máa lọ ó ní máa lọ tọ́ ọ bá bí ma tán padà wá ká fọ́nù.

àwọn òsídà lọ́dọ̀ ti wa ojú ká sunkún ẹ̀ṣẹ̀ wa tí wọ́n yọ ọlọ́run ká wá forí díẹ̀ ká má dé bẹ́ẹ̀ má ó ti parí. torí kọ̀sẹ̀ sápẹ́ bẹ́ẹ̀ gbé wá bá ọmọ ìyá mi mọ́mú wa níbi agbára ọ̀tá kájẹ́ ìyá níyà ju kálukú ọlọ sunkún ẹ̀ṣẹ̀ síwájú ọlọ́run kó túbá kó sì máa ṣe dáadáa lẹ́yìn kíni lẹ́yìn àìdá tàmúrùwà tí dáadáa bá ti ń tẹ̀lé ìdá ló tún fi gbé dé ọtí bọ́ ọmọ wa ó ní mo ti gbé à fọ̀mí nù ànábì ní tó máa lọ ànábì ní ọmọ àlọ́ tọ́mọ tó gbé lọ yìí tí yóò fi já lẹ́nu ọmú tí yóò fi máa lè dá nǹkan jẹ wà á máa bọ̀ ká fọ̀ ó má ra ìtìyẹn o ànábì fún ọmọ yẹn ní ra ìtìyẹn sẹ́wọ̀n pé tọ́ba pa ta ni ó tọ́jú ẹ̀ ẹ̀sìn wa mi ó ní ọlọ tọmọ wo fi ṣe kí ni tí ó fi jalè nù ọmọ tí ó lè má dá ń bọ̀ tó níjọ́ ká ànábì jókòó ó tó rábìnrin kan tó dé tọfọ ọmọ kan lọ wà fi yẹ́dì yìí kọ́tà àtọ̀lẹ́kọ̀ọ́ ó mú búrẹ́dì ọjàlé ọmọ lọ ọmọ náà jẹ búrẹ́dì bọ̀ wà bá nàbí ọfà lọ ọdọdọ ànábì tani ọlẹ́mi lárábìnrin tí mo gbé ọmọ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ wa tó o ní máa lọ ọlọ́mọjọ́ náà rí tó o ní tí bá ti dá àkànjẹ tó já lẹ́nu ọmú ọ̀sán ìbúrẹ́dì lọ́wọ́ rẹ̀ ti jáde ó ti lè dá kan jẹ tọ́hírì ni fọ̀mínú asálàfo wa nù àtàná ká wù wọn ká fi wọn sẹsẹ ni àwọn. ànábì tún fún ọmọ yẹn nílẹ̀ tiẹ̀ ọmọ kékeré ànábì láàfọ̀ ọ̀nù ṣùgbọ́n ta nínú ẹ̀dẹ́ ẹjọ́kọ̀ tí ọ̀pọ̀ sọ yà á gbogbo sẹ̀mí ayé ọmọ yìí òun ọ̀dà fún tó wọ́n tọ́jú ẹ̀ tí ó nígbà anábì tó rẹ nìkan náà tàbí tó lọ́wọ́ ọ̀dà fún tọmọ yìí èdè yẹn torí pé ọmọ wẹ̀ tọmọ ẹni tó lóyún fún ọmọ yẹ ẹ ní òfin ah, ní sèṣin náà wàlàpọ̀ ní òṣèlú àyínú òṣèlú àlàyé bí lọ́jọ́ yìí nàbí yọ inú ẹsẹ̀ kódà wọn gbọ́dọ̀ fún ọkọ bàbá ń pè ní òṣèlú ọkọ yẹ ẹ ni fi máa fún un lábàá máa dá wọn ọmọ sìnàmà láwùjọ nígbà wọn gbọ́.

ọlọ́mọsálá ti wá lẹ́ni tí ìtẹ̀lé wa ọ̀dà síwájú rẹ̀ pẹ̀lú àwọn tó ti ṣáájú wa kó ṣe wá ní ẹrú sinlẹ̀ tó tọ́ kó sì ti payá ìgbà ìyá wa fẹ́ sí Allahumma àti nufusana taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha Allahumma ya muqallibal qulub ثبت قلوبنا على طاعتك سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك